Babe, what's up? My name is Gafal. Okay. My name is Zainab. Èmi mo lè ṣe fún ẹ. Tí ọmọ bàbá Like I'll take care of you. Ṣé ṣe ṣe ṣe ṣe Wa, Wà ọ̀rọ̀ tí mò ń bá ẹ sọ yìí ó láwó lọ́nà máa fún ẹ lówó ṣe bí bó straight ló wọ̀ ṣé ìwọ fẹ́ wọ frontal. Ṣé wọ́n bá mi bèrè lọ́wọ́ àfáà Abdulgafar? Reason tó fi insist wípé me the fẹ́ Zainab kí ni ẹ gangan pẹ̀lú ọmọ Zainab tẹ́gbọ̀n ìfẹ́ yìí in fact mo ẹ̀ ṣẹ́kù yẹ kí ni ẹ máa dùn ní ìgbà ẹ̀gbọ́n ẹ róbìnrin rere fẹ́. obìnrin my foot. jẹ́ ká mọ ohun tó o ní tó o fi ń lé fòrùkọ́kọ́ fòrùkọ́kọ́ jẹ́ ká mọ̀ tá a bá mọ̀ then you are, you are not talking. èmi náà mọ bẹ̀rẹ̀ wọ́n jẹ́ mọ pé ìpátá àpọ̀gbẹ́ rí ni a lè tó máa wọ bẹ́ẹ̀. mo bẹ̀rẹ̀ lọ́wọ́ àdùgbà fún ọ̀pẹ kí ló ṣẹlẹ̀ ó ní kí n bí ẹ́ explain it right now àbó ti da ọ̀rọ̀ ẹ ti yé mi. who are you? èmi mo sọ pé ẹni báyìí mo fẹ́ fẹ́ òun jẹ́ ni mo máa fẹ́ and that is it. ẹ ẹ lè fẹ́ òun ni mo ti sọ fún yín ẹ lè fẹ́ ẹ gbọ́ mi ẹ lè fẹ́. mo sọ pé mo ti mọ ilé ìyá ẹ àti bàbá ẹ. èbò tí mo ṣe kó tèmi àti yín jọ sọ nìyẹn. ṣé ẹ̀gbọ́n bá tẹ̀ máa fẹ́ níbo ní campus ṣé ẹ kó wá jẹ́ zain náà. sínú pètè ẹ̀rín lọ́mọ aráyé o wá wí rere jáde lẹ́nu o ṣùgbọ́n inú wọn kún fún ejò òrùlé bàjá mọ́lẹ̀ o kò jẹ́ àríkún àṣebí òrùlé tó bàjá wálẹ̀ o. tán ó ti kà kí wọ́n kú oore kì í gbé ìkà kì í dànù aṣọ rẹ jẹ́ dán ni mo ní pàdánù. bóyá pé yóò dọ̀ mí dání wàá máa wá wọ́nzì nìyí ẹ̀. kì í ṣe jọ mi iṣẹ́ ni nàá mi kò understand ìwọ náà ṣùgbọ́n wá sọ́dọ̀ mi. Ah, ọ̀rẹ́ mi mọ̀ pé married woman lèmi ta ló mọ tọ́jú ọkọ oh, mi. ó ti dì bẹ́ẹ̀ yẹn ó ti ah, máa bọ̀ mí. mi ìfi bú ẹ o ọmọ ìpele ọkọ ni mo wà ta ló máa fún bèbè mi lóúnjẹ ta ló máa tọ́jú ẹ. àwọn bá ah, fi orí mi lè pẹ̀lú ọkọ mi o ó ti lọ fi ṣẹ́. so ah ọ̀rọ̀ ajé fi ọ̀rọ̀ àwọn ilé pẹ̀lú ọkọ mi ló jẹ́ ìjẹ́. ṣé níbo ló ti rí bàjẹ́ tí wọ́n fọmọ létí wọn. o èmi ṣe ọmọ ọ̀dọ̀ àgbà o tó ọba máa bẹ ṣe bá gbàdàgbà sọ̀rọ̀ á dá akọ dákẹ́ ẹnu rẹ̀. ẹ kí wàá ní kọsẹ̀ ní ṣúọ̀ wípé ẹ̀ tọmọ òun wáyé. Ah! ẹ dákun ṣé gbogbo fámìlì wọn lọmọ tán ni tó bá ti ẹ̀wọ̀n wọn sọ ọmọ extension family wọn sọ ọmọ gbogbo extension family wọn mi jẹ́ extended sọ ọmọ bẹ́ẹ̀. bàbá even àdàkù sí ìkọ̀tì ẹ̀ bá dé kọ́tì dì máa bẹ́ẹ̀ ṣe wọlé ó yẹ kí ẹ kí yàn akíní sẹ̀wọ̀n wípé ọ̀rẹ́ ọ̀gá ni mo jẹ́ ọ̀gá yóò sọ sálárì. ẹ̀ẹ́dà ah, eh, eh, ìwọ sì mọ̀ pé ọmọ iṣẹ́ wọn mo jẹ́ nulẹ̀. ṣe bá àgbàlagbà ni ẹ ṣe wá ṣe bí àgbà tí ò dànù báyìí. èmi ti rí àgbà tí ò dànù àwọn ọmọ ẹ ò nílà àkáyè ọkọ̀kọ́ ni wọ́n fi ṣùgbọ́n àwọn ọ̀rẹ́ rẹ̀ máa ń gbọ́ gangan ọ̀gbọ́n rárá bóyá bó sì gbé sórí gan ló jẹ́ pé ìrẹ́ ti sí orí ẹ ti bọ̀ ọpọlọ ẹ ti lọ. Ah, bàbá èyí kò díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tó bá pè ọ́ lórí fúnra rẹ̀ yẹn wọ́n pọ̀ fún ẹ̀ mọ́ ni lágbàlagbà ní ìnà o ewu lè ti kúrò gbogbo ara yìí ìnà yẹ kó tí ẹ bẹ̀rù ojú orí yín kẹ́kọ̀ọ́ tí ẹ respect ara yín díẹ̀ ah ẹ akọ̀ṣẹ̀ sókùn ṣe bí ọmọdé yóò ẹ̀kọ́ dẹ̀ wọlé ẹjú kó ẹjú ẹ ah ẹjú kí ní àwọn bábà sórí tèmi bẹ́ẹ̀ ẹ kúkúrú èmi náà ẹ bẹ́ẹ̀ kékeré ẹjọ́ bọ́ọ̀sì ẹ yes bàbá yìí rí mi fi náà mo sọ pé mo ṣe jẹ́ sí ẹ. wọ́n bọ̀ wọ́n lọ sí ọ fẹ́ pọ̀ gàrí. ẹ ẹ jẹ́ wọ́n pé ìwọ̀n sọ wá lé sọ wọ́n wá lé mo ti. ìgbà rẹ̀ tààtàn lẹ́yìn sí ni. hundred thousand. bẹ́ẹ̀ ló sọ. bàbá ìgbà hundred thousand ló ṣe pariwo. o ti wá. ṣé ilé bì náà ni ilé bì ni. ẹ ṣe o wá lé ṣé ilé ṣé wọ́n ti sọ hundred thousand. ọ̀dà ẹ má wọlé màá fún wọn. lọ́nà máa kọ́ ti tàwọn ní ọmọ fún wọn. ó yà máa fún tuntun ọ̀ṣẹ́. ó ń bá ẹsẹ̀ ní ọ̀lẹ́ fún wọn ni a ní kó mọ́ fún wọn. bàbá owó ọmọ ọmọ ẹjọ́ sanwó tí òbí sàn mí ìmọ̀lẹ́yìn rẹ̀ ṣàṣẹ́kọ̀ owó tó fẹ́ san fọ́nfọ́ mo ti gbọ́ ti kí ló ṣe fóònù ọ̀gá gẹ̀ẹ́tì ọ̀lọ́nà. sọ́nà wọlé kò fún ọ lọ́wọ́. èmi ọ̀gá ló ti bá fún ọ máa fà yà o. tí n bá lé bínú wọn lórí kọ́ bẹ̀rẹ̀ ẹ kọ́ bẹ̀rẹ̀. ọ̀rẹ́ mi sorry i'm sorry is the is a very small but mighty word kò sọ fún wọn pé i'm sorry. i'm sorry ní kankan o yóò sọ fún méjèèjì kó lè wájú báyìí o. fúta ah. ni. bẹ́ẹ̀ ni. ìyẹn yín. irú yín ni mo nílé tó ń bá mi mu bàtà. sọ̀rọ̀ ìgbàlùsọ̀ ará àbúrò ọmọ tó dàbí ara yìí. tẹ̀dá bómi ìṣọwọ́ yìí. èmi ìbẹ̀wé mi ò lè rẹ̀ wọ́n. sọ́ọ̀rì fún kí ni mi lè sọ sọ́ọ̀rì. kíbo lọ́gbọ̀n yìí. àwọn ṣe èyí wọ́n wọlé wọ̀n lè kí. àwọn ọ̀tàlẹ̀ máa ń bọ̀ ọ́ ọmọ máa ń mú. ọmọ mi ò lè sọ ọ́ náà wọ́n wọ́n náà wọ́n ní tí bá sọ ọmọ sí ẹyin sí kìíní ẹyin sí kìíní ẹyin sí Are you serious? so omi ń pè é láti gbà yẹn lọ ti bá yín gbé. wo àtìgbà yẹn ni wọn yẹn ti ń bá wa gbé o àtìgbà yẹn ló ti ń tọ̀mẹ́ǹtì mi àtọkọ mi àtìgbà yẹn ni mo ti ní láti tolerate gbogbo nonsense tí màá nìyẹn ń ṣe ok mami yẹn dúró lé wa lọ́rùn báyìí àfi bí ìṣọrùn. ibo kí ni yìí ò yé mi o so mi pè láti ojú àlà títí dojú ayé bẹ́ẹ̀ni wọ́n dẹ̀ tún insist pé wọ́n gbọ́dọ̀ bá yín gbé. bẹ́ẹ̀ni ah. pásítọ̀ sọ pé wọ́n gbọ́dọ̀ máa bá wa gbélé wọ́n ní tó bá ti wá yá wọn fúnra ara wọn lọ́ọ́ máa fẹ́ sí ara wọn báyìí lọ́ọ́ máa fi rìn lọ àmọ́ àgùdọ̀ lé wọn ó fi kẹ́mi fìyẹn lẹ̀ ó ti tutù jù. Ah. ẹ na ìwọ ló fàyè gba gbogbo eléyìí ṣórí mo ṣúwọ́ wípé tó bá pè mí ni bàbá yẹn bá dán rẹ o mm. i swear to god ó ti máa kú. Ah. because màá ti poison ẹ hmm. kò ní jíbọ̀ gan ni wọ́n á ti sí tipẹ́ ah. ó ti tutù jù. kejì kejì ó mọ̀ pé mi ìtutù ẹ kí wàá ló ṣẹlẹ̀ ó mọ̀ pé mi ìtutù ó ti mọ̀ mí látànà kó tó dé ni ó mọ̀ mí ju most of the people lọ púpọ̀ alẹ́ gan-an tí màá yẹn bá gbé wá ń gbóná èmi náà máa ń gbé padà fún àmọ́ I just have to step it down a bit torí ọláwálé ni o nítorí mi fẹ́ ṣopó ọ̀sán gan nítorí ẹ̀mí o ó mọ̀ pé mi ìtutù o. mo ní àìdíyà kan mm. ṣé o mọ̀ pé mo máa wà ń bíbá ìfẹ́ wa so mo mọ̀ pé kí n bá yín finú ọmọ kí n frustrate mind ó dẹ̀ máa kẹ́rù ọmọ lóhùn lọ. you know they were make sense o ah ah, ah oh, that's so smart. ó máa frustrate àlẹ́ every day every day mm-hmm. ah, ó máa bá mi ah, wọ́n mọ̀ pé èrè náà. kókò máa jẹ́ pé fúnra ẹ̀ ló kẹ́rù ara ẹ̀ ló máa lọ. adam makes sense ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ti smart ti jẹ́ jù jù lọ́jọ́ máa yẹn màmá ó máa wà lẹ̀ fún máa yẹn gan. bó try o. máa yẹn màmá ń gùn mí gan ni gálágé ó máa pọ̀. gbèrè ló ń to oògùn èkó náà ah wọ́n jẹ́ ká fún wọn lóògùn ikú àná ní kọrin lọ́wọ́ màá ní kọrin lọ́wọ́ ẹ má ṣe yẹn kò jẹ́ kọkọrin lọ́wọ́ yẹn nìkan la máa ṣe yẹn fìtì náà sórí squeeze yẹn fún pa bá dẹ̀ fọ ṣúlẹ̀ sọ àkọ́ máa drogun yẹn sínú oúnjẹ wọn náà máa drogun sí àná ní mm. kọrin lọ́wọ́ ní kọ́ fún sẹ́ẹ̀. èmi èmi tèmi máa gẹ̀ẹ́sì káyàmọ́lé ló lọ sí ọwọ́n káwá gún kẹ́tẹ́kẹ́tẹ́ wá ká mọ́lé lọ́mọ tó rí bí ẹ̀fọn yìí ah lọ́mọ mọ̀jà ṣẹ̀ṣẹ̀ kẹ́ ẹ wá dúró ọ̀rọ̀ tó sọ sí mi kí lọ́rẹ́ ìyàwó ọ̀gá ń fi mí pè gan-an ṣé wo ni ni ò tó wo ni ni àbí wo yàn ni ò tó wo yàn. Ah! Ah! kí ni mo lè ṣe fọ́mọ yìí mo fẹ́ kọ́ wà pé rodo ó nù ata. say we should sleep. See where you are touching. How can you sleep? How can you sleep? Daddy, do answer. I want to off my clothes, please. Please do continue touching where you are touching. Continue touching. Ah, please answer. Tommy! Tommy, yeah! Hey, Benua. Eh? Like, you can't take it, you know. I don't care. ṣé kò lè dọ̀la ni tọ́bádọ̀ láyọ̀ ah, This is bad. This is bad. I was about to off my clothes. You put me in the mood. Still off your. okay, I'm sorry. I'm sorry. I'm just lying right now. Okay, calm down now. Okay. Yeah, sir. Okay, I'll let go fẹ́lẹ̀. ṣé kò sí ṣé ẹ̀bẹ̀ ń pín iye tó ti lọ. ẹ ẹ ti jẹ́ jọ ẹ ti jẹ́. lórí bẹ́ẹ̀dì ni. ẹ mo fẹ́ jókòó kí n ṣàlàyé tí mo bá wá ní. lè bá jókòó sórí bẹ́ẹ̀dì. ẹni sọ ọ̀rọ̀ rẹ fún mi. kí ni ìyàtọ̀ bẹ́ẹ̀dì àti bẹ́ẹ̀dì tèmi bẹ́ẹ̀dì náà méjèèjì jẹ́. ah no matrimonial bed mi lè ẹ lè jókòó sí. èmi náà ti bẹ́ẹ̀dì tó ti lóko mi ò mọ̀ pé matrimonial tó ń jẹ o. láti táǹtì lọ́nà tó ọ̀sán láàbí ní òwúrọ̀ àṣekà. ẹ ṣe mo kọ́ tẹ́mi fẹ́ ṣe tẹ́lẹ̀ kẹ́tọ́ wá disturb mi. àbí ẹ̀ má ti lọ́sọ̀ kó o lè fara rí lọ òun náà lágbọ́dọ̀ wọn ti mú kúta fẹ́sẹ̀ bẹ́ẹ̀ ni. ẹ ṣe ọ̀rọ̀ tí mo bá wà ò le ọ̀rẹ́ màdámù tí wọ́n ṣe dé sí ọ̀dọ̀ wa yẹn ah! mo fẹ́ kẹ́ bá ń bá wọn sọ̀rọ̀. ẹ lọ́rọ̀ ní sọ̀rọ̀ irú ọ̀rọ̀ wo ni ká máa ń lọ. ó wù mí kí mi àjọyọ̀ ọmọ ṣe wọléwọ̀de kí n máa tọ́jú rẹ̀ kó náà máa tọ́jú mi ká you are a joker you are a big time joker. àwọn tó kà fọ́ àwọn tó kà fọ́ mo mí ni tí mo sọ ó wù mí látọkàn wá ní mo máa fẹ́ kó mi ò fẹ́lẹ́ báyìí ó bó fẹ́lẹ́ bí ayé. ó dà bẹ́ẹ̀ serious ọ̀rọ̀ tẹ́ ẹ sọ ẹ̀ torí mi fi ń pẹ́ ìṣẹ̀rẹ̀ ni mo ṣe ń rẹ́rìn. Ah, olóró ọ ni tí mo bá yín sọ náà yẹn. Ah, ọ̀gá mẹ́kọ ṣẹ́yìn ò mọ lẹ́fù yìí ni ẹ mọ àwọn obìnrin tó yẹ kẹ́ máa gbé ni ẹ kò lánú pàkà ibi ká bá yín bá obìnrin kan sọ̀rọ̀ ṣé lẹ́fù yín lọmọ yẹn wà. àyà ah. kò gan-an ẹ ayákòyìn jù ẹ máa ọkọ tó yẹ kẹ máa kẹ máa sọ ni ẹ wá disturb mi ní irú time báyìí tí mo busy pẹ̀lú ìyàwó mi lórí bed mi ẹ wá bá mi sọ ọ̀rọ̀ tí ò make sense. kí ìgbẹ́nu mi gbàgá sí kí n lọ sọ fún pé èèyàn kan náà fẹ́fẹ́ tó wá ní irú ẹ̀yìn mm-hmm. bàbá mẹ́kọ̀ọ́ fẹ́ fẹ́. Mm-hmm. Mm-hmm. kò ní padà dákọ́ jẹ́ ìyẹn sọ fún màdàm tó màdàm sọ fún un. Eh. Ah. Eh, bàbá eh. ọ̀rọ̀ burúkú lẹ̀ sọ yìí o ọ̀rọ̀ burúkú lẹ̀ sọ yìí o ẹ ti kọ́kọ́ wọlé at this ungodly hour gbogbo ìrìnàjò tá a ti plan falẹ̀ yìí ẹ dá gbogbo ẹ̀rú à ń gbígbé yàn tó yín ẹ wá láyà láyà ẹ lórí láyà pé ẹ ń bọ̀ bíbá ẹ wá sọ fún ọkọ mi pé wọ́n sọ fún ọ̀rẹ́ mi pé ìfẹ́ máa fẹ́ ẹ ní tìjú ni tó bá pè yàn ló fúnra rà bóyá kéèyàn kan máa pàpọ̀ ẹ̀ mọ́ o bàbá ẹ respect ọjọ́ orí yín o bí mo ṣe wà yẹn rẹ́nu mi ò dá o ọ̀rẹ́ mi ò dá o máa fi ṣaṣọ nulẹ̀ máa fi yín nulẹ̀ dáadáa. ẹ dàbí ìlànà ìwọ́n mọ̀dà ọdún sẹ́yìn ọmọ kàní mo ní bẹ́ẹ̀ nílẹ̀ wá. ẹ ti ẹ bọ́ kọ́tà sí ilé gbogbo ẹ ẹ jẹ́ ká ti báyìí mo fẹ́ kóòrùn lé lálẹ́ ẹ̀rọ bá balance. balance bá a hundred thousand hundred thousand mo fẹ́ gbà mọ́ lọ ẹ jẹ́ mọ́ lọ tẹ̀lé àti You see, you're the one causing all this rubbish. You're the one letting this old man say trash in our house. I don't even do anything about it. Bẹ́ẹ̀ni, sọ̀tọ̀ kẹ́ o, ẹ bá fi kó o, tẹ́ ẹ bá mọ̀ bẹ́ẹ̀ kó o wà ẹ̀mẹ̀tẹ́jẹ́ sùn fígbà kan tí a jọ sùn sórí ṣe bá sùn tí àwọn kan ní mo ní kí a lọ yẹ kí ìyàwó ẹ bá ẹ ti tẹ jáde. ẹ ti tẹ òde. this playing. abẹ́ ẹ̀ bá ti tó mọ ẹbí tó àwọn àbọ̀ wáyé. is this playing. sọ̀rọ̀ play kọ. ẹ ti tẹ jọ. ẹ ti tẹ jọ. èmi àti mi kìlìkìlì kìlìkìlì. ó dà pé kàn mú yín. ṣé àwọn ẹ̀ wá sùn tí àwọn kan ní bẹ́ẹ̀dì sẹ ọwọ kọ sí kọ sí. ẹ ẹ wọn nílò sẹ sẹ sẹ sẹ ẹjọ wọn fẹrẹ sẹ ẹjọ wọn fẹrẹ. irú rubbish wo gan ló sọ lẹ́nu náà how could you even think about it o tún wá rò nínú ẹnìkan you have you could even speak that out loud it's making me get sick to my stomach Ipe èké mi èmi o kí wá sọ fún ọ̀rẹ́ mi ok màá sọ fún pé kejì o mo fẹ́ kí ìwà àti má nìyí kẹjọ máa fẹ́ra yín o nítorí kí ni báwo mo ṣe fẹ́ sọ náà. ìwọ ló ń rọ mi jù ah, kò ṣe nǹkan bàbá rà Na kí ló wà bẹ́ẹ̀ tí kejì fúnra ẹ̀ tó bá ti fall in love pẹ̀lú bàbá mẹ́kò kọ́ ah. kò sí kan tí ò lè ṣẹlẹ̀ o ah. kò sí kan tí ò lè ṣẹlẹ̀ àwọn ní pé kò kọ inú kọkàn bá sọ́nà ni. ṣé mi ti wá ṣe ọkọ fẹ́ láyé mi báyìí tó bá jẹ́ wípé àìtí ìfẹ́ra wa rìn ni màá ti fẹ́lẹ̀ because this is just making me feel disgusted ah no na. okay you now feel i would summon the courage màá lọ bọ́ ọ̀rẹ́ mi kọ́ lọ́ má jẹ́ kíyẹn náà ṣe rìn láyé ẹ̀ ó kọ̀ wá kí mi ń lé ní o i should do what. sensitive yes ó mọ nǹkan tó wà stake máa ìlú wáńsì tó ń béèrè pé ká fún hundred thousand naira ó mọ pé tí bá fún máa hundred thousand naira I am going to die so what why you why you sound so insensitive so now you are going to pick your friend over me so kí n kú jọ pé kó bá mi bá ọ̀rẹ́ ẹ sọ̀rọ̀ kó ṣe ti máa yí so they know love me is this love. definitely please calm down now. How would you even see that I'm picking my friend over you? That doesn't no, Is that Clearly, that's what is happening now. Osopo le baso le baso so kí n lọ fún my lọ́jọ́ ta No, no, no, no, babe, I'm not telling you to do that. Eh? me kò ní lè bọ́ mi sọ̀rọ̀ ọ̀rọ̀ It's it's making me sick. So me oh, I have no problem if you can go ahead and talk to her. But for me to go and tell her that, me lè sọ me mi lè sọ nítorí k ah well i don't want you to give that man hundred thousand at the same time i don't want you to give him hundred shishi but for me to go and tell my friend to go with that man that man kéjì ò lè láyé gbà mo lè fi gbogbo nǹkan mo mọ̀ mo lè fi búra kò lè i want to sleep oh. ah please don't touch me oh. ọ̀yẹ̀kùtù wulẹ̀ bá ogbó ṣó jẹ̀ lálẹ́ don't don't touch me o. Oh. wálé never kò lè possible I irú rọ́bìṣì lè máa sọ iná. àṣé ah, torí pé mo wá spend time pẹ̀lú yín lẹ́ẹ̀ fi gbogbo rọ́bìṣì lọ mi ẹ wá ní kírú èmi èmi sí sí sí máa yẹn that dirty thing kájọ máa lájọṣepọ̀. Ah. kejì ẹ má sọ pé rọ́bìṣì ni mi No ní pé kẹ́ ẹ̀ méjì jọ máa ní àjọṣepọ̀ no ìfẹ́ orí ahọ́n lásán ni mo ní ìkẹ́kọ̀ọ́ máa bá mi bá ṣe just play along please this has to do with my own life ẹ bùkún wálé even at that ẹ tí tí mani bá ló ń bèrè sex nǹkan so because of your own life ẹ fẹ́ kí n lose dignity mi I can't. kejì okay ifada pé o tiẹ̀ ń consider láti fẹ́ ṣe you know I will give you the sum of five million naira please. Um, five million. yes. fún fún kí ni. fún pé mo fẹ́ protect life mi náà ni please just do it for me. Um, ṣé náà kò wálé kì í ṣe nítorí owó ẹ̀ o but because your life is important. Um, ṣe bẹ́ẹ̀ ni kíkọ́ máa bá wọn ṣe é. bẹ́ẹ̀ ni ojú bẹ́ẹ̀ lọ. nígbà máa dẹ̀ bèrè sex I should just kì í ṣá. ìyẹn ìyẹn kù sí ẹ lọ́wọ́. bẹ̀rẹ̀ máa fún mi five million naira. ìyẹn ah, ah, ló kéré jù. máyẹ máyẹ máyẹ kéré that man is dirty. how are you going to do it. ah your life ah your life is important very important. I, I try, Lolly. I try. I try. Ìrora. Wọ́n di ọ̀rọ̀. Èrè fún mi jẹ ẹ̀fún mi jẹ ẹ̀fún mi jẹ ẹ̀fún mi. Ṣé mo pè é ọjọ́ tí mo rí yẹn? Mm mo ti láìkì látọjọ́ yẹn. náà láìkì ẹ. wọ́n kílẹ̀ tẹ́ fún wa ń sọ ògbó àdúrà rẹ̀ ní sẹ́yìn. òwúrẹ́ méjì sọ rẹ̀. Hmm. ìjàlá kọ́kọ́ fi bẹ̀rẹ̀ ni. mo fọ́ fún ọ. àmì ah, kọ́ fọ́ fún ẹ. ó yẹ sàmì. àtọ́tọ́ ọjọ́ ni mo fẹ́ kó tún wọ̀. Hmm. lọ́wọ́ kọ́ wa. ẹ fẹ́ gbẹ̀rù sí. Ah! mo ti mú yọ orí mi bu ọjọ́ yẹn. ẹ̀ẹ́dẹ̀ dá mi mú. Hmm? mo sọ bẹ́ẹ̀ o mo lágbọ̀n mu. ẹ̀ ṣùgbọ́n. Ah! ọwọ́ kan lè máa ṣe jẹrẹ máa dára rìn ni. ọwọ́ kan wò ẹ kú jókòó o. báwo. ẹ kú jókòó. ẹgbà ẹgbà ẹrora ẹrora ẹrora. ẹgbẹ́ ẹ ṣe máa ma ṣe ẹ gbọ́dọ̀ máa ṣe pọ́ṣ pọ́ṣ ẹ gbọ́. ọ̀gá òun mi kò kó mi mà. èmi kò ní kúrò ẹ má wẹ̀ ẹ gbọ́ ah, ẹ gbé wá dáadáa àbí ṣé kí n gbé síta fún un. jẹ́ kí àwọn olóògbé ọlọ́ olóògbé àgbẹ̀dọ́ olóògbé mẹ́ta ó lè fún ọmọdé wọn ìtọ́jú. ayé ò gbà gírágírá gírágírá gírágírá ìṣayé jẹ́jẹ́ ohun àfẹsọ̀mú kì í bàjẹ́ o Mr. Mechanic. ẹ kú jókòó. bàbá kàkàkà mú lónìí ní lára o jẹ́jẹ́ Mr. Mechanic jẹ́jẹ́ o jẹ́jẹ́ o jẹ́jẹ́ jẹ́jẹ́ mẹkáníkù jẹ́jẹ́ o ẹni òbí mo rí jẹ́jẹ́ o ìmáyé sọ́mọ́ ọ̀la. ẹgbẹ́ lẹ́gbẹ̀ẹ́ jẹ́ kó. àgbọ̀ àgbọ̀. bẹ́ẹ̀ ló ń bọ̀ lórí mi. ọlọ́mọdé ò pa mí ẹ̀ṣà yé jẹ́jẹ́ jẹ́jẹ́ o ajá ti àwọn jẹ́jẹ́ o òrùfo lọ́wọ́ jẹ́jẹ́ o ta ló kún yóò fún yín náà tó nítọ́bẹ̀ òṣòro abúni òjò abẹ́rin abẹ́rin yóò dẹ̀mẹ̀yìn ọ̀la. ẹ dìde ẹ jẹ́ kí n wà báyìí. ọ̀gá mi ẹ dìde ṣé ẹ dìde ìwúrí bàbá lẹ́yìn ẹ dìde ẹ ti yẹ jókòó jókòó ẹ jẹ́ kí n ẹ má jẹ́ kí n jókòó sẹ́ ẹ mo wá bẹ̀ jọ mo bẹ̀ yín ní gbogbo lọ sókè lọ sílẹ̀ nílé yìí ti ń pọ̀ jù ẹ jẹ́ ká jọ máa gbé pọ̀ ní ìrẹ́pọ̀ ẹ jọ ah, àwọn ni àwọn èèyàn yín ni ẹ sọ fún àwọn ni kẹ́ ẹ bá sọ̀rọ̀ ah, èmi fẹ́ ká máa gbé kí ọ̀rẹ́ rẹ̀ pọ̀ ní kí rẹ̀ pọ̀ di ọ̀rẹ́ dẹgbẹ́ kọ́ ọ̀rẹ́ di ọ̀rẹ́ dùn ṣùgbọ́n gbà tí wọ́n ti ń dá gbogbo ẹ̀rọ ọ̀fù bíi ọkọ̀ tí ò mo sọ lórí o mo yí lórí gan o ẹ bá wọn sọ̀rọ̀ o tẹ bàbá wọn sọ wọn dà mí mọ o èmi kò gbádùn rárá mo ti forí sọlẹ rí ẹ sọ fún wọn à kí ló lè tó gbó yẹ kẹ. ẹ bá wọn sọ tẹ bá ti bá wọn sọ kò sí wàhálà mọ́ àwọn yẹn kí wọn máa fún mi ní respect tèmi wọn mọ bó sẹmi nínú lẹ́yìn ni. wọn gbàgbé ni. ẹ ẹ wọlé tì. ẹran wọlé tì o kẹrù ọmọ rẹ rẹ wọ́n fọ ọmọ wọ́n fà kíjọ yọ ọmọ ṣe bí ọba ó ti jẹ́ nìyẹn. ẹ ẹ ní kí wọ́n bá gbóúnjẹ wá ṣẹ̀mú eh, mo fẹ́ o kàn rò kọ́ fẹ́lẹ́ àwọn abidà aláṣepọ̀ sí àwọn àwọn fẹjà sí ẹja yíká mo fẹ́ jẹun. ẹ gbé afra yìí ẹ eh, kò sí wàhálà eh, ẹja aborí ẹjẹ kó pé méjì sí mẹ́ta o gáàsì yọ gbogbo ọwọ́ ẹnu èkó mi ìtúlẹ̀ máa fa ọwọ́ yọ lẹ́nu ẹja o àwọn ẹja àbíkú náà máa fọwọ́ sílẹ̀ nù o ẹgbẹ́ wọn jọ gbogbo wọ rẹ̀ kú orílẹ̀ ẹja ti bàjẹ́ gáàsì fẹ́ràn ọmọ kọ́ máa ti ti ó ti rà á láti gbọ́n kó wọnú ata tó ti yé ẹ ti sọ báwo kẹ́lẹ́ mi àpò ìtàn nù tèmi tẹ bá ti ń bọ̀ ẹ gbọ́ tí lọ kájọ mo kájọ yó ẹ kájọ ah, mo ti papọ̀ kẹ́nu sọ pa sọ́ọ̀lẹ̀ tẹ́lẹ̀ fún mo sọ́ọ̀ ni ẹ gbọ́ tí wá kájọ mo papọ̀ ó ti tán ni ẹ̀gbọ́n tí wà rà. ẹ̀dẹ̀ sọ́ọ̀bù tàbá ṣe oògùn yẹn píìsì máa wà. yáa sí gbogbo nǹkan mọ̀ lọ. ẹ má jà sọ náà ni píìsì kò sí wàhálà ẹ gbàgbé ẹ wá ká mo ti ká yó ọ̀gá ẹ pẹ̀lẹ́ ẹ ra ẹ mọ̀jọ pẹ́ o ẹ ti lágolo. jẹ́jẹ́ o kí la gbé kí lẹ jù gan. jẹ́jẹ́ o jẹ́jẹ́ jẹ́jẹ́ o ajá ti àwọn jẹ́jẹ́ o. inú mi ẹ̀ tiẹ̀ fẹ́ gbà rárá. ogójì yín ṣe gún régé bẹ́ẹ̀ ṣe fáìn táwọn yín ń dán ah, àǹtí àdùn ẹ̀ ń tíráì o ẹ kú tọ́jú mọ́mì. ẹ wò kò easy o bọ́ mo mọ̀ pé mò ń gbìyànjú. ẹ ṣe gan ikú tọ́jú wa. irú èdè wo nìyẹn èdè ìlú wo ló sọ yẹn ìwọ tẹ́ ẹ̀fọ́ ta ni. grandma. mama dá lóhùn gbogbo oúnjẹ mi ló ti jẹ orí bó ṣe rí bákàtà bákàtà. grandma ẹgbẹ̀rún wa ẹ̀rà wa ọ̀gá ẹ̀kọ́ àlejò ọ̀gá mẹ́kù ẹgbẹ̀rún ẹgbẹ̀rún mẹ́ta ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ pẹ́lẹ́kọ́. Ah, adúpẹ́ fọlọ́ ẹ̀rà wa ẹlọ́run ṣe. lójú ilé òtútù dáadáa yìí <laughs> wọ́n lẹ̀ ń bọ̀ lẹ́rẹ̀. ẹ ṣe. kí ni èjì yín náà. Ah, ọmọ kékeré ni mí. Ah, ẹ ti ẹjọ́ àgbàgbà aráàlú sí ìwọ ọmọ dáàdì náà lóyìn dáa ó lóyìn dáa bẹ́ẹ̀ bá ti wọ́n mọ́tò lóyìn ọmọ obìnrin lò ẹ ẹ̀rọ pé tí mìíràn bá ti kán tí wọ́n bà tán ìyàwó rẹ̀ lè dá. Ah! àbí ìlú tẹ̀bí báyìí ìgbẹ́ wa ti yọ̀ lágbára ẹgbẹ́ àlejò ẹ̀fẹ̀ yìí pọ̀ àti iná ẹ̀jọ̀ wá ni àjọ wa ni. àà ah, ibi gbà wọn nù wọn fọ lẹ́rẹ́ pọ̀ <laughs> ẹ̀lẹ́. ẹ̀sà mo ní kí n wọ kí sì nínú ta mi díẹ̀ mo wá òbí kí n fi nǹkan sẹ́nu àbí madam ṣé mo lè lọ. Ah, kò sí problem at ah, eh, ilé ilé yẹn ti fún. ọ̀dà ẹ lọ ṣe báyìí kú yẹn ah, ẹ jẹ́ ọ̀dà ẹ ṣe o ẹ ṣe o. grandma make your bag. Eh, ẹ ṣe ẹ pọ ẹ gbọ́dọ̀ bẹ́ẹ̀ ṣe ròyìn máàmì kọ́ lórí o àbó nǹkan lẹ ròyìn ẹ̀ wọ́n lọ ṣẹ̀fẹ̀ tó ń ṣeré tó ń ṣe gbogbo ẹ̀ yìí. máàmì ẹ jẹ́ ká gbà pé ọlọ́run ti gbàkóso. ẹ bẹ́ẹ̀ ni. He has turned a new leaf. Yes. <laughs> yes, ma. Eh, eléyìí tó ń ṣe yìí ló dáa jù. Eh, àfi pé ìyàwó ló ti yí padà. Torí èyí tó ṣe yìí ó ti fi wọ̀n pé èèyàn gidi lòun. Ẹ pẹ̀lẹ́. Ẹyìn eh. so àti àdùn. Bàbá mi lè mo bọ́ọ̀lù wẹ̀rì. jẹun mi ò jẹ ó fi gba òkèlè òmùgọ̀ faṣọ jóná lòmùgọ̀ ṣe ń béèrè pé báwo ló ṣe jẹ́ bẹ́ẹ̀ bá bí mi lérè sálẹ̀ mi. ayé mi tó wọ òrìrì ni mo fẹ́ rìn gàdí mo gbé ó ń iná àbò ló fẹ́ dé ah, ẹgbàá mi ìwọ bá gba ìwọ kíni àbúrò yẹ ìwọ ọkùnrin ah ọdún ní ìmọ̀ kílò kíni kọ́mẹ́ni ẹ yà mọ̀. bàbá ṣé wàá ọkì sá of all things in this world i do not joke with my mother ló wọ́n mi sọ nìyẹn máa dá yín lójú máa dá yín ẹ̀wọ̀ ẹ̀wọ̀ mo mo mo respect yín mi ẹ̀wọ̀ ẹ̀yin wọlé ti gbígbé ẹ̀yin wọlé ti màmá mi irú nọ́ọ̀sẹ̀sì wo nìyẹn irú ṣiṣẹ́ ṣiṣẹ́ wo ló bá yín ẹ̀ ṣiṣẹ́. ọmọ bẹ lọ́wọ́ yóò ga ẹ̀yin ẹgbẹ́ ojú mi ẹ ti sọ̀bà ebi tí mo gbèrò lọ́wọ́ pé kí ni yéé wọ́n ti wo pé mo lọ́ọ́ lọ́wọ́ kù ni àtọ̀ ẹ̀ sọ ẹ̀ lẹ́yìn bàbá ṣé bí adé bá kú ṣé wọ́n máa dẹ̀yẹ̀ nù ni. wọ́n ti ti wà tani wọlé tani jáde. bàbá mo sọ pé mo fẹ́ rẹ́ rẹ́ kí mo kí mo tọ̀ sí àwọn ẹ̀jẹ̀ wá gbé gògògò bẹ́ẹ̀. bàbá mi ò sọ yìí láti sọ nǹkan ṣe é lọ́pọ̀lọpọ̀ ẹ̀ wà ó kẹ́ ẹ́ gan ẹ̀ wọ́n ẹ̀ gbàgbé ẹ̀ fẹ́ fẹ́ yà mí ṣe wá fẹ́ gbọ́. mo fẹ́ gbọ́. mo kọ́ lọ́ọ́ rẹ̀ gà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ lọ́dọ̀ wọn ni mi wà á rẹ̀ gà wọn náà sí mo fẹ́ fẹ́ wọn pátápátá á sì wẹ́dẹ̀ tá a sì wẹ́dẹ̀ gidi tí ń fi òkà bọ̀ wọn lọ́wọ́ yìí ṣe fẹ́ gbọ́ ẹ pé DJ tí wọ́n wọ wájà ṣe fẹ́ wọ́ ọ̀ṣun tá a sì wẹ́dẹ̀ tá a mọ kí sùn àtàkè kéèkì ṣe ṣe ẹ ti wẹ́dẹ̀ àfẹ́sẹ̀. ìyàwó mi ò dé gbà mí ìyàwó mi ò dé gbà mí. bàbá mi kù bàbá mi kù kí ló dé ẹ̀kọ́ tiẹ̀ bẹ̀rù ara yín bá ẹ̀kọ́ tiẹ̀ fúra yín sí kú àgbà rárá hmm. ṣé ìwọ bí mọ́ mi ṣe jẹ́ sí wa ṣá iye ọkọ mi mà ní. ṣé lóòótọ́ bá bọ́ ọkọ rẹ. ẹ tó bẹ́ẹ̀ ẹwù bàbá mẹ́kọ̀ọ́ ẹmọ kọ́tẹ́ ìsọ ẹmọ kọ́tẹ́ ìsọ kẹmọ kọ́tẹ́ fi ṣeré ẹ̀fẹ́ ní kú ìyá mi jẹ ìtẹ́kọ́wọ́ bèè báyẹn tí mo bá ń ṣe ẹwọ ẹkù hmm, kí ni kú máa kọ́ fún yín kẹsẹ̀ máa kọ́ fún yín máa kọ́ fún yín máa kọ́ fún yín máa kọ́ fún yín ah, máa kọ́ fún yín ilé. ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ ẹni mi kọ́ ni. ayé ò gbà gíragíra gíragíra. kọ́ládé kó o fọ mọ́tò látàárọ̀ lóde ogun báyìí torí ọ̀nà kókó mọ́tò mi dájọ́. mọ́tò èwo ni. Ah. mọ́tò mi dà. bàbá mi kò ti gé mọ́tò jáde mọ́. bàbá mi kò ṣe wétí. wọ́n gbé mọ́tò jáde mọ́tò tèmi. ẹ wọ́n sáà gbé mọ́tò jáde mi. òun bú kọ́kọ́rọ́ mọ́tò mi lé bàbá mi kò lọ́wọ́ tó fi wá mọ́tò mi bọ́ta kúrò ní kọ́ńpáàdì yìí ó lè rọ́pẹ́ kó olùwọ́n gbọ́ lọ kó o ṣe wèrè lọ. ewé làbúrò ṣe wèrè mo ti lé mi gan máa bẹ̀rẹ̀ lọ́wọ́ yín pé mo fẹ́ mọ ọdá títì tí bàbá mi kò nínú ilé yìí torí nǹkan tó bá wù wọ́n ni wọ́n máa ń ṣe. Ah! Eh, eh, mi ò lè dá wọn dúró ẹ sáà mọ̀ ń pàṣẹ ẹmi bóyá kẹ́pẹ́ wọn. ọ̀dẹ̀ ní sẹ́mi ẹ̀ di this is getting out of hand for this man nínú ilé àwọn ọmọbìnrin gàlẹ́gàlẹ́ lọ́wọ́ bí wọn tó fi gbé mọ́tò mi jáde nínú wọn sì sí wọn nílé tẹ́bí bí gan bá mi perform gan náà. kí n bẹ̀rẹ̀ ṣé kí n kọ́ náà family. tó ṣọyún lè rí gan ó lè fún mọ́ mi ọ̀la. ẹ pẹ̀lẹ́ olóríire nǹkan tẹ́mi fẹ́ sọ ni pé kí n fẹ́ mímì di ṣé ẹ̀mí mi jẹ́ sọ́kà tán fi sọ́kì táyà ni. mo sọ fún yẹn. ọmọ kan ọmọ nǹkan tí bá fi lè miss appointment tí mo lọ you are sacked you are you are fired as a matter of fact i'm going to show you pepper èmi no sense. i cannot change this i can't. ẹ máa gbà mí pé lọ ẹ ṣé mi mo ní kí bàbá mọ́tò ẹ fi sómi pẹpẹ and sóyún tomato ah tẹ bá sómi pẹpẹ máa sóyún tàtàtì ah ọ̀pọ̀ ọlọ́mọ ẹ̀kọ́ náà fẹ́ gbé mọ́tò ah. ẹ̀yin tẹ̀ gbà wọ́n sílé sẹ́mọ̀ ni sómi pẹpẹ ẹ pẹ̀lẹ́ ẹ múra jáde bíi Rihanna àwọn abíbá yìí nìsín ṣé èmi ni kí n sọ́ọ̀kì àfi sọ́ọ̀kì mọ́tò. Ah. àwọn ẹbí mi náà ìgbà tó ẹ tí gbogbo èèyàn kàwé kan sórí irọ́ ni àyílẹ̀ ti tàtà àyílẹ̀ ti lọ lékè wọn lọ sábà káàkiri àkàlà tó lọ. sẹ́rẹ̀ mọ́ di security bíbá yìí nìsín ẹbí mi alówó nìsí wọ́n ní sẹ́bí mi ra mọ́tò rí tọ́ọ̀ bá ra mọ́tò rí ẹ ló àwa náà ra kẹ̀kẹ́ rí o àrẹ lọ́ọ́ lè fọ̀gàdáìsà. babe so omi wí pé olórí burúkú bọ̀bọ̀ mẹkáníìkì yẹn ó sì ń frustrate ayé ẹ̀ bí ah. bá ṣe ń sọ yìí. ọ̀rẹ́ mi frustrate is an understatement. Mm -hmm. That man is fitinoting our life. He's fitinoting your that life. That man is bogunting our life. that man is disembantling our life. Show pé gbogbo àwọn òyìnbó tí mò ń sọ kò ṣarajọ just for you to know that me we correct English Timo mo lè fi wé nǹkan tí ọ̀gá mi kò ń ṣe fún wa ti fẹ́ ó ti fẹ́ ó ti sú èmi àtọkọ mi kò giri. Ṣọ́ wá fẹ́ dájú kálá wùwà ni wọn náà máa wò fún ẹ tó bá gbé fún ẹ lólókè gbé fún nísàlẹ̀ tó bá gbé fún ẹ lẹ́gbẹ̀ẹ́ gbé fún lọ́lọ́tún tó bá gbé fún ẹ lọ́lọ́sì gbé fún láàárín tó bá lóun ja wèrè ìwọ kan jẹ́ kó mọ̀ pé wà nílẹ̀ pé wọ́n gangan lọ bá àwọn wèrè ṣé ó sínwìn ni. ìwọ náà ti mọ̀ mí láti gba university days wa wọn mọ̀ pé kò sí nǹkan tẹ́nibọ̀dì lè bá mi dé gbogbo àwọn flamboyant flapapa yẹn wo tó bá ṣe ń gbé wá lèmi náà dá padà fún nílọ́po nílọ́po lọ́nà méje méje kọ́ mọ̀ tó máa ń sọ yẹn tó eh. fi yẹ kó jẹ́ kó mọ̀ gangan eh. eh. o ò tí ṣe é ṣó fẹ́ gbọ́ nǹkan tó yẹ kó ṣe gangan súnmọ́ mi sọ fún mi jẹjẹ ohun àfẹsọ̀mú kì í bàjẹ́ ọ̀dàn kí ló ń wá ṣe lọ́rọ̀ máa yẹn náà mi ò lè continue life me by now ọ̀rọ̀ máa ti ó ti ń yọ mí lẹ́nu jù. Ah, ilẹ̀kẹ̀ má jà sílé má jà síta ibi kan ló máa padà jà sí. àwọn nǹkan ṣe sọ̀rọ̀ máa fúnra mi. bẹ́ẹ̀ ló ń dán mọ́ ènìyàn kí la kí lẹ́jù gan-an ẹ ṣayé e jẹ́jẹ́ jẹ́jẹ́ o ajá ti àwọn jẹ́jẹ́ o kọ òrùfo lọ́gbọ́n jẹ́jẹ́ o ta lọ́gùn yọ fún yín náà tó nítorí ẹ̀ ṣọ́. ẹ kò sábà ṣé kò sí. kó má balẹ̀ sí náà ni mo ṣe pè é. ọlọ́run jó sí. àmín ẹ ìyàwó mi sílé. mọ̀mọ́ ó ní tó ṣe ń ṣe mí ó fẹ́ máa rẹ̀ mí díẹ̀díẹ̀ mo á need kí ẹ bá mi lọ sí pharmacy hmm. ok mọ̀mọ́ bẹ́ẹ̀. tu tó tóbi kò ṣe tó bẹ́ẹ̀. ní ńlá tó máa tọ́nà sí lára lẹ́yìn eh. mọ̀mọ́ mọ̀mọ́. so tẹ bá ti débẹ̀ ẹ pè mí lórí fóònù màá lè bá wọn sọ̀rọ̀ màá sọ tó ṣe ń ṣe mí fún everything so ẹ wá bá mi rogún bọ̀ ah. nǹkan tí mo ní kẹ́ bá mi ilé ẹ̀kọ́ rẹ̀ yìí ẹ má bínú ìgbà ọ ló bẹ̀rẹ̀ gan. Eh, àbúrò ẹ̀ náà ló bẹ̀rẹ̀. kánsà ni kánsà ni títí kánsà bá ti ń bọ̀ ilé ẹ̀ ni máa kọ́kọ́ ṣáájú tó bá ti tẹ̀lé báyìí ìyá mú kìnnìkan lọ́mọ jẹ́ kú báyìí. bàbá mẹ́kọ̀ọ́ ẹ má tún fi kún fún mi ẹ má fi kún fún mi. èyí fi kún fún yín. ẹ fi kún fún mi ni. ètò ìṣe yín mú báyìí last spring ti kánsà ni o tàbí kọ́jẹ́ bọ́dí àárín mẹ́mẹ́mẹ́. ṣé ẹni dókítà tó ń prescribe nǹkan tí ó ń ṣe mí àbí tó ń kì í sábà yẹn rògùn wá tí mo dẹgbà dán kí n pè yín. ẹ pè mí ẹ máa ṣe transfer sí ilé ìfikáàdì ìsanwó náà. ẹ má tẹ̀wé. ṣé ẹ ti jẹun sá. abẹ máa bá mi lóúnjẹ náà bọ̀. kí lè fẹ́ jẹ. ẹ má rí màá jẹun. ẹ jẹ ǹjẹ gidi o kí ẹ jókèlè gbà títí rẹ̀ yín rẹ̀ fú yẹn nìyẹn o iṣẹ́ obìnrin wọn máa ń dé nìyẹn ni bá ti dé nìyẹn mọ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ mọ̀ sọ̀rọ̀ ọlọ́mọdé kò gbà máa pè é ẹ mọ́ sùn o. àǹtẹ̀ o àǹtẹ̀ bàbá fomi lé fọṣọ ìyá ní ń lọ sódò lọ́wẹ̀ mo dòdò mo bọ́ọ̀lù wẹ̀rì ojú mi já aṣòroro wá jẹun mi ò jẹ ó fi gba òkèlè tọ́ bẹ̀ wò gịnị mbe n'igbo n'ọtọ ndụ mahụrụ mahụrụ moni bi ọkpanije okokuku kpanije bi òde ní ìpanijẹ kó má pani kó yẹ dùn. lọ ṣe ń bèrè pé báwo ló ṣe jẹ. bẹ́ẹ̀ bá bí mi lérè bí ta ni wọ́n bí ilẹ̀ yìí ó ta la máa bí. jẹjẹ sí ṣó máa wá gbà mí. hey darling you need to know what up today. wow. Ah, okay. I'm so surprised baby. Hey, walk on. Behind, grab, grab the car somebody for me. Walk on. Hey, Jesus, Shanumi. Hey, what happened? Baby, Jelly, like, I don't want to Baby, you. Baby, you should not do this. Baby, this is blood. Baby, this is blood. Oh, my oh, oh, God. Oh, yeah, yeah. Àjàdẹ́kun, Olúdẹ́kun Àjàdẹ́kun, ọlọ́dẹ Àjàdẹ́kun ọ̀nìdẹ́kun kó tó wọ̀ lúwa, àgbàrá òsì nídẹ́kun kó tó wọlé ẹ̀dẹ̀ ọ̀bá láyé. ibikíbi tí bí bá ti ṣẹlẹ̀ níbikíbi tájàlú yìí bá ti wá mọ bọ́lá ṣẹ̀wọ̀n ọ̀dàlábà ẹ̀yin dọ́là yóò ọyẹ sinmi parí ojú bí ajẹrẹ bàbá gbinú ilé mo fẹ́ mọ iye òdì tó wù bàbá sùn bàbá lóko mọ̀jàlá ni mo mọ̀ sí délé ròyìn mọ̀jàlá dọ̀gẹ̀ ní àlọ́yẹ láyé ni. ayé ò bá gírágírá gírágírá ah! gírágírá ìṣayé jẹ́jẹ́. ó burú ó ohun àfẹsọ mú kí bàjẹ́ ẹni bí tí mọ̀mọ́ rẹ léwẹ̀ ẹ gbọ́ tí mo sọ ẹni bí lọ́mọ yín ṣé bí wọ́n kí ọ nínú ọjọ́ kìíní àná wọ́n ní ọmọkùnrin yóò gbọ́dọ̀ kú ọ̀làkàtà rẹ̀ àfi tó bá fi tún fẹ́ dọ̀ tó bá fẹ́ lọ fúnra rẹ̀ kí ló ní táyà kó wá lé kúrò lè fúnra ẹ̀ ló jáde lánàá nígbà tí ọkọ mi rọ níṣẹ́ kò dé padà wá sílé ẹ lè ṣé wọ́n wà nínú ẹgbẹ́ yóò wà ní kọ̀ọ̀kan fọ́ mi lọ́wọ́ ni láti gbọ́ tí mo ti pọ̀ wé ìwé jẹun àkọ́kọ́ fọ́ mọ́ mi lọ́wọ́ rí arákùnrin ẹ wo ẹ tẹ nínú kẹ bá sọ̀rọ̀ dáadáa nítorí pé kí ni ọkọ tí ọ̀fọ̀ yìí ọkọ sẹ́bọ ni àṣírí kan fẹ́ lọ́wọ́ rẹ̀ tó yẹ kó jẹ́wọ́ fún yín tí ò jẹ́wọ́ fún yín. ọjà kọ mi ẹ ẹ ẹ ọmọ sọ̀rọ̀ abẹ̀rín yóò dẹ̀mẹ̀yìn ọ̀la o alára jẹ́ ọmọdún abiṣu tàbí igi àṣẹ ọ̀yọ́ kì í rògbà àfi múwámúwá múwámúwá múwámúwá làwọn ẹyẹ lékè. alpha ok ok. èèyàn ló fún mi contact yìí. ok. ó dẹ̀ jẹ́ kí n mọ̀ pé kò sí iṣẹ́ tẹ̀lé bá mi ṣe. <laughs> ó ní èèyàn kan tó ń frustrate life mi ó ń lè pa mí gan ó fẹ́ pa mí ni òun fẹ́ kẹ́ kó mọ̀ pé ẹni yára òun lògùn gbé so èmi gan wọ́n fẹ́ mú kúrò lọ́nà kò tí mo ṣe wá báyìí nìyẹn. kékeré ni ẹ kékeré one bullet péré ìṣẹ́jú méjì. Mm, no no no mi fẹ́ ká ṣe ti oníbọn mi fẹ́ kó dàbí pé wọ́n assassinate ẹ ni you know so i don't know. Boss, Admiral will run it and run for am. It and run? Yes, now. Wetin you mm. feel? No, no, ma wa okay. Àṣé. Èwo eh, eh, eh, ló ń jẹ́ it and run? Ah, it and run. Ah, bóyá ká ká fọ̀kadà gbáyà ẹ̀ àbí bóyá mọ́tò ní ká fi gbá yàrá I ẹ̀. A tún lè fi bóòtù gbá yẹ Ah, gan. Tó bá rìn I'm omi, a máa fi bóòtù gbá. A máa fi train gbá yà ẹ̀. Bó jẹ́ aeroplane, a máa gbà káṣá gbá yà ẹ̀ kúkú dànù. Ó dẹ́yẹ. Ah, Kò tiẹ̀ ń dàbẹ̀ ń pẹ́ ní kọ̀ọ̀kan ló ṣe nǹkan kan síbi kọ̀ọ̀kan. Mo fẹ́ láìkí àìdíẹ̀ lè so ó máa kọ dàbí pé accident ló ṣẹlẹ̀ kan ní dàbí pé èèyàn kan ló pa i'm good I, i like this one mm -hmm. i like this one um, what's the deal. deal as in. a máa a máa fún yín quotation. kékeré ni ẹ a fún yín quotation. gbogbo kú ló ní price títì <laughs> ilé tó mú yẹn náà a máa send quotation ẹ sí ẹ gbogbo ikú a máa send the price gbogbo ikú sí ẹ wàá mú kú tó wù ẹ ń bẹ. àwọn ọ̀rẹ́ àwọn ọ̀rẹ́ fọkànbalẹ̀. Um, eh, send the same number yẹn. okay. quotation. make i follow make i. Ah, ah o bẹ̀rẹ̀ ni ẹ follow am má worry a máa fún ẹ quotation quotation a máa send ẹ sí ẹ kò sí wàhálà kò sí wàhálà kò sí wàhálà aláì aláì. olùdíje lọ sóòtẹ alágbèrè alábọ. torí bó ti ń dùn ọmọ ẹ. mo dárò mo dárò bàbá. àṣírí ọ̀nà bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ mo fẹ́ kọ́ fẹ́ padà rẹ ṣàlàyé àṣírí kan bẹ́ẹ̀ ọ̀là ló gbé dání. àṣírí ọ̀là ọ̀là ń gbọ́ tí ó ṣògùn owó ni àbí. bàbá mi ìṣògùn owó. ikú ikú ikú òpònú olódì abara dúdú rẹrẹ ó sì mú ọ̀gọ́ lọ́wọ́ ó sì fi máa fọ orí olóore ó sì ṣe bẹ́ẹ̀ ó pa mí láya ó wo ṣoṣoṣo ó sì mú ọ̀gọ́ rẹ ó fi pa mí láya àṣé ọ̀gọ́ burúkú tó mú kiri àṣọ olóore ló fi ń pa bó o bá polóore tó tún pọ̀ ọmọ olóore bó o ṣe ń polóore bẹ́ẹ̀ ló ń pòṣìkà ikú èé àti jẹ́ àṣé sámàsámà abalajọ ọ̀pọ̀lọpọ̀ tí kú ń pa àṣé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló jẹ́ pé ikú adẹ́dà ní ń pa wọ́n tó jẹ́ pé ikú owó ní ń pa wọ́n ṣé torí pé mo rówó òun náà ló fi mú aya mi sọ́dọ̀ ó sì pa mí láyà ṣé bí wọ́n ní ọmọ alájẹ́ ni mí mo fi gbogbo ara ṣe ṣẹ́ṣẹ́ fún ni ṣé bí wọ́n ní bọ̀rọ̀ kìnní ni mí mo fi gbogbo ara sásọ jẹgbẹ̀rẹ̀ ọmọ ẹlẹ́ran mi wá ń jẹ egun mo wá lọ́kọ́lẹ̀ mo wá ń fi ọwọ́ kó idá ní owó ajé tọ́jẹ́ yí pé ń bẹ ní ẹsẹ̀ mi tí mo mọ bí mo ṣe lè rí àmọ́ àsìkò ti tó nítorí pé tí ẹ̀gbọ́n ọ̀bá débi yìí kò ní yọ. àjàsá àjàsá. sá ẹ rà àpótẹ́ ní fi wá kó èèpo ẹ̀gẹ́ náà mo lọ́ọ́ mú. o ò ní kó èèpo ẹ̀gẹ́ mọ́. kí ló dé ẹbẹ́ yìí náà lẹ ní ká lọ́ọ́ ta ká fi rí nǹkan jẹun ni. owó ló kù tó ọmọ kó. èpo ẹ̀gẹ́ tó ń kó owó ò ní kó mọ́. ẹ dákun tí n bá kó èpo ẹ̀gẹ́ mọ́ kí là á tà tá a fi rówó jẹun. bọ́ọ̀ bá wá ta èpo ẹ̀gẹ́ tó ń rówó só burú ni kò burú wọn ní ká jó ká gbayì ká jà ká gbayì tá a bá jó tá a bá jà tá a bá gbayì ta ni ó mú un sí. kò sí. ìwọ jẹ́ mi olówó lẹ́mi bá ti lówó gbogbo onílẹ̀ ti lówó àbọ̀ ọ̀mọ̀ torí pé ọmọ alájẹni ni mo fi gbogbo ara ṣe sẹ́sọ ẹ̀fọn bọ̀rọ̀ kìíní mi ni mo fi gbogbo ara sasọ jẹgbẹ̀nẹ̀ ọmọ olówó ni mi wọ́n gbọ́dọ̀ ráwọn owó wọ́n gbọ́dọ̀ ráwọn ajé torí ọmọ olókun ni mí olókun ló sì ní ajé gbogbo ètò ọ̀sẹ̀lẹ̀ tó pa ìyá rẹ tí í ṣe ìyàwó tèmi tó dùn má mi ni kò dùn má mi ó wá tásìkò báyìí sọ ọgbọ́n tí mo sọ fún ọ ó tó àsìkò báyìí ọyá yálọ ah, ah. gbẹ̀rálẹ̀. bàá mi hmm? ah, ẹ ẹ ẹ dákun ẹ dúró náà sáà lọ ìyàwó ni yáwó àjàsá hmm. jẹ́ ń béèrè ìwé rẹ̀ kan lọ́rùn ṣé bí mo ti wà ọ̀tẹ̀ yín lọ́rùn ọ̀tẹ̀ yín lọ́rùn hmm. kí ló wá kàn. à ń ṣàdúrà. <clears throat> fàdúrà lẹ̀ ìgbésẹ̀ lọ́kàn ọ̀tọ̀ ni ronú ọ̀tọ̀ ni ròrí ẹ fi ronú lẹ̀ ìròrí lọ́kàn kí lọ́kàn. mo fẹ́ ní owó owó lọ́kàn mo sì fẹ́ ní ajé ìwọ lọ́rọ̀ àràn lọ. Ah, ah. ẹ̀ gbogbo àríyàn lọ tèmi mo ń ṣàdúrà tẹ́lẹ̀. ìwọ náà rẹ̀ lọ. síbẹ̀ ah. láwọn ń lọ yìí. Hmm. a sì lọ yáwó hmm. ọ̀dà kí n pàbúrò mi náà bí. Ah, ah, pàbúrò rẹ lẹ bẹẹgùn bá gbóni lẹ́sẹ̀ tó bá gbóni lọ́wọ́ àáfíìdì kalẹ̀ ni bí náà bá wà ń jó ni ti ń jó ọmọ ẹni títà alákọ̀ọ́kọ́ yẹn dún. ẹ ẹ ń bò là ń lọ gan. mo ní kọ́ ọ mọ́ bí mímì kàkàmá. àjàṣá ibi awilade yìí o gbangba dẹkùn kedere bẹ̀ wò èmi fáyemú kẹrù ọbẹ̀ kọ́ gbàgbẹ́jẹ kẹrù ọbọ̀ sá lukoto kẹrù ọbọ̀ ní koto wọ́n ní bíríkìtì báyìí láàpìlẹ̀ àwọn tó bá dàgbà sá agbodò agbọ́lọ́ agbàtọ̀tọ̀ ènìyàn ajé àfàkẹ́sẹ́ bá lé ọjà ẹ̀bọ ni wọ́n ní kó ṣe ọgbọ́rú ẹ̀bọ ooru ọgbọ́ tuntun ètùtù ó tù kọ̀pẹ́ kọ̀jìnà àkẹ́sẹ́ wa ń dẹ́dẹ́ aya rẹ̀ wa ń dẹ́jà wọ́n níbi abá ti dá ògúndà mo rógbè sí ibẹ̀ lọ́mọ awó gbé jẹ lọ́mọ awó gbé mu ọmọ wa fìdí òròrò balẹ̀ ìwọ́gi yìí mo fìdí òròrò balẹ̀ lọ́dọ̀ rẹ lónìí o mo fẹ́ dájà fáwọn ọmọ mi wọ̀nyí yẹn rí dá o kọ́ ọ lànà fún mi kí n bọ́ ọjọ́ gba kí n fi lè rọ́jà náà dá ìwọ́gi yìí o gbọ́dọ̀ gbàbọ̀dì fún mi o kọ́ lànà fún mi lànà fún mi o kọ́ lànà fún mi lànà fún mi o kọ́ lànà fún mi o lànà fún mi. àjọ òfófó ní sọmọdé o àjọ jáde kó o gbà mí abiyamọ ní gbọmọ èrùpẹ̀lẹ̀ ní gbọmọ ọ̀rúnmìlà abiyamọ ti gbọmọ lọ́jọ́ tó burú abiyamọ ti gbọmọ lọ́jọ́ tó le alábẹ́nú àṣáṣí mọdé o ajé gbàǹgbàdé. kí ló dé tó wù wọ́n mo tó lé. ọmọ tó lé ló wọ̀ mí mú. afẹ́fẹ́ igi tó lé afẹ́fẹ́ kọ́ńtọ́ lé lé ìdílé ló ń kó ọmọ tó léwu iná tó lé wọ́n gbé ìdílé ìdílé wọ́n dé eru ṣé ìwọ ọmọ ọ̀gbẹ́sẹ̀ tó wá ṣe ìwọ gbọ́dọ̀ yẹ. mọ́mọ́ mi ṣe ọ̀bá ńlá ọmọ mi ẹ̀ àní mo fẹ́ kí àwọn ọmọ mi ó là gbàǹgbàgbé. fẹ̀ẹ̀fẹ̀ tẹ́lẹ̀ náà kọ́tùkọ́tù kúrò àdúgbò rẹ̀ lẹ́nu àmọ́ àbọ̀rọ̀ wá sọ fún ọmọlúwàbí ọba tẹnu ọ̀yà yàrá èmi sọ tèmi fún ọ bẹ́ẹ̀. ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé mo dúpẹ́ o ìyá ẹ ṣé o. bá díẹ̀ bá gorí àbáyé pa àwùjá ni àwọn aré o àwọn àtọlẹ̀dọ́lẹ̀ bí gúnugún bá bà lóòlì ojú àtọ́lé ojú àtọ́kọ bàdìẹ bá bà lórí ẹyin rẹ iye rẹ yí padà kí iye rẹ yí padà kọ pàwùdà kọ gbọ́n tí mò ń sọ kọ ọmọ gbọ́n táyé bá ń wí kọ bárayé dọ́gba kọ ọmọ bẹ̀rù ọ̀run dọ́gba mọ́. ọ̀yá kí iye rẹ ọ̀la. Ah, kí ni a wá ṣe bí. o ta wá wárẹ̀. ewọ o tó bẹ́ẹ̀ o gbọ́dọ̀ gbà á. àwọn àtọ̀lẹ̀dọ́lọ́rẹ̀ o ẹ̀yin ayé ẹ gbà lọ́ọ̀ mi o ẹ sọ di ta fẹ́. kí ni ìṣẹ̀lẹ̀ báyìí ní kí ìṣẹ̀lẹ̀ ò yé mi. àjàsá léyà. a máa rí nǹkan o. àjàsá ibi tí mo mú ọ lọ gbogbo ń tà lọ ṣeun mo mọ̀ pé kò lè yí ọ bẹ́ẹ̀ ni bàbá mi o. yóò dàbí idán lójú rẹ. ẹ wo kò yé mi kódà ìjà mi lẹ́nu ni. mo fẹ́ kó ilé o mo sì pè ọ́ wá àgbẹ̀ olóṣàlélẹ́ kó fún ọ̀bọ bàrà tí ọba sí ọmọ inú ẹ̀ tí ìṣẹ̀lú sí ti ń wá hmm. mo fẹ́ kó yé o dáadáa ni. ilẹ̀ ilẹ̀ mo pè ilẹ̀ mo pè ilẹ̀ mo pè njọba pé egun jẹ́ njọba poro dáhùn ìlú òní tóbi kágbára oru ọmọ ká ilẹ̀ ọ̀yá. bàbá mi irú àwo tẹ́ gbé lọ́wọ́ mi tí a lọ náà nìyí tá a padà rí lọ́wọ́ yín mọ́. ó nu àwo àtọlẹ̀tọlẹ̀ mi àwo ajé olówó torí wọn ní àtọlẹ̀dọ́lẹ̀ ń tàdán bá a bá pàdé kàtà bá lanú ẹ̀ àbọ̀ lẹ́fẹ̀ẹ́ bá a bá pogún àdán bá a bá lanú ẹ̀ á máa bá ọ̀lẹ̀ lọ́nà ni àtọlẹ̀dọ́lẹ̀ lélẹ́yìí o àwo tó ìṣàwò lásán àwo owó ni àwo ajé sì ní pẹ̀lú hmm. ṣùgbọ́n ní àsìkò torí ọ̀tọ̀ ni gbọ̀ngàn ọ̀tọ̀ ni gbàrúlẹ̀ ọ̀tọ̀ ni gbàrúkàn ọ̀tọ̀ ni gbàrú tatata ọ̀tọ̀ ni àsìkò òjò ọ̀tọ̀ àsìkò owó àsìkò owó lóde yìí àjàsá òun hmm? ni bẹnu àwòye o ṣùgbọ́n àsìkò téèyàn máa ṣe àtọ̀lẹ̀dọ́lẹ̀ ó yàtọ̀ èèyàn ò gbọ́dọ̀ dàgbà ju àsìkò lọ èèyàn ò sì gbọ́dọ̀ má dàgbà tó àsìkò kó tó ṣe é èmi náà wá ń wò yìí èmi ti dàgbà ju àsìkò tí mo lè ṣe lọ ṣùgbọ́n wo ò tí ì dàgbà tó àsìkò tó lè ṣe ó sì tó ku ọdún mẹ́rin. ó tún ku ọdún mẹ́rin sásìkò yìí. ó tún ku ọdún mẹ́rin. tí wọ́n wá rí mo ṣe wá ń ṣètò ìfún ọba yìí nígbà tí ọba fi di ọjọ́ méje lónìí. ẹ̀yin àgbà ló kù tẹ́ẹ̀mọ́ ẹ̀yin rojú àgbà mọ́. bàbá mi ní tẹ́ ń gbìyànjú àti sọ fún mi ni wípé ẹ̀ẹ́sàn ẹ kù. bẹ́ẹ̀. kí ló fẹ́ pa yín. wọ́n ní ẹ̀yin náà pa mí bẹ́ẹ̀ ni torí ọmọ nípa láfa ikú ọmọ nípa láfa ikú ọmọ nípa ìtàlẹ̀ ẹ̀yin ẹ̀yin ìwọ yìí ìwọ yìí ìwọ lọ́ọ́ pa mí nítorí pé torí ọmọ ni mo fi ń ṣe eléyìí mo se fọ yìí atọ́lẹ̀dọ́lẹ̀ kí ni mo fẹ́ fi ṣe tí n bá ṣe tẹ̀yìn ọmọ lẹ́ẹ̀mọ jèrè ẹ lọ. ọ wà lọ kọjọ nílẹ̀ tó o bá ti lo ọdún mẹ́rin sí i nígbà náà ló tó láǹfààní àti lo kínní yìí tó o bá ti ń pè yọ máa jẹ fún kí n tún lọ kọjú òní lẹ kí n wá gbọ́jọ́ kàlà tóní tó bá pọ́dún mẹ́rin. ó tó kù ọdún mẹ́rin. owó ọ̀hún wá dá. ajé òun rè ọ̀yà sí kò sí nǹkan kan nú ẹ. orí nǹkan kan nú ẹ. tó kéde. wá wòye nǹkan owó iye tó bá wù ọ́ tó fẹ́ lórí ìjókòó rẹ̀ béèrè lọ́wọ́ àwọn owó àtọ̀nàdọ́lẹ̀ yóò dán lóhùn. ẹ mo fẹ́ two thousand. two thousand two thousand péré ọ̀dà kò burú ọ̀yà sí. bàá mi. olówó mẹ́rin yá kò. owó ti wà mẹ́rin. kò èló nù. ẹni èjì ẹ̀ta ẹ̀rin two thousand ni o kí n kó bẹ́ẹ̀ wàrà. ọ̀yà tó dé. kẹ. ọ̀yà tó sí. Ah, ah. kò sí nǹkan kan bẹ́ẹ̀ mọ́. olùpòórá ni bísú bá balẹ̀ àpòórá ọ̀yà tó dé. kẹ. àgàsọ ọmọ mi hmm? iye tó bá tó wá wú ọ báyìí mọ̀ sàwọn ẹnu o mọ̀ sàwọn owó o ṣe tó bá wù ọ béèrè láyé. mo fẹ́ kówó kúnnú rẹ̀. kówó kúnnú ẹ̀ mm. ṣé n tọ́ fẹ́ nù. n ti mọ̀ fẹ́ nù. ọ̀dà kò burú ọ̀yà àjàsá ọ̀yà sí. owó ti kúnnú rẹ o. àjẹnù ògùn kò ní sọ bó ṣe máa rówó yẹn eh. owó bá dé lọ́ba dolówó lọ́ba dọlọ́lá ọ̀yà dé. yàtọ̀ sí. Ah, ah. kò sówó ń bẹ̀ mọ́. kò lè sówó ń bẹ̀ mọ́ nítorí pé ọdún rẹ̀ ò tí ì pé tó gbọ́dọ̀ mọ́ tó o bá gbàgbé ó sì kú ọdún mẹ́rin ọdún mẹ́rin ló ah, ọdún mẹ́rin sísè ọdún mẹ́rin sísè eh, bá mi wá sọ wípé mo wá rí ẹnìkan tó dáa sí mi tó jẹ́ èèyàn tí èsè rò tó já láàánú tí ń ṣèmí náà láàánú tọ́pẹ́ tí bá ti ń kán sójú rẹ̀ báyìí ni ọmọ kan sáyà tèmi láàrin ọdún mẹ́rin sásìkò yìí ṣé mo lè fa owó yìí ta ló rẹ kó náà jàǹfààní ẹ. àjàsá hmm? àkàmọ̀ra ní gbogbo ibi bẹ láyé lóògùn ìmọ̀. ó lè má ikọ̀ ọmọ aráyé ni ọmọ aráyé burú ọmọ aráyé níkà bí ẹ bá kí yín kalẹ̀ yọjú wò tó níjà àárọ̀ ni wọ́n kí yín nítorí pé kì í ṣe wọn ní bọ́mọ aráyé ti ṣe wọn oró inú wọn ó tó gbèjè ìkánú wọn ó tẹ́gbẹ̀fà bọ́ bá finú wínú inú wọn máa jẹ́wọ́ àjàṣá máa finú wínú o bọ́ bá finú máa jẹ́ èèyàn abìd yíyáyá àfihàn o má jẹ́ kí wàhálà mi já sàṣà má jẹ́ kí làálà mi kọ́ já ṣòfò tó o bá ṣe bẹ́ẹ̀ tó o bá gbé fún yàn tó ń tàn bá ń já àǹfààní rẹ̀ tí wò ó ń jẹ sọ wá pé ni hmm. mo sì gbọ́ pé mo ní èmi ò tẹ̀ wá ìwọ ni ó kù bóun ni kí ni òun ṣe wá rí gbà mi bá wà lára kejì tọmọ mi tó wá ń sáná ní tí mo sì pé ní àtọ̀lẹ̀dọ́lẹ̀ tí ń ṣe tàdán mo fara mọ́ ọ dáa ah, lóòótọ́ ni o èèyàn wọn o ah. ẹ bàbá mi ẹ̀yin náà lẹ́sìn tún máa wá àpòwé kan o ẹjọ́ yé wa wípé tá a bá dijú kẹ́ni aburú ọkọjá tẹ́ni rere náà ó fi lọ ó ṣeé ṣe ká mọ̀mọ́ lajú. àjàsá hmm. lóòótọ́ ni bá di ẹranko kan ní yàrá ọmọ tẹkùn bá bí ẹwà lójú bẹ́ẹ̀ ọmọ tẹrẹ bá bí èrè ní jọ ọ gbọ́dọ̀ mọmọ náà wà ní nítorí pé èmi lọ́jọ́ títóbi nìkan ló fi jọ mí ó fi gbígbẹ dọyẹ ṣùgbọ́n ló ṣe wá rí náà ibi òru lọdà inú òre ló fi jọ mí inú òre sì dá ṣùgbọ́n bó òre bá pọ̀ ju ibi nígbà bọ̀ bá rí ẹni bí ẹni tó ọ̀rẹ́ ni tó ṣe é fọkàn tán tó ọgbà pé irú ẹni bẹ́ẹ̀ ò ní dà ọ́ tó ọgbà pé tó ọba ṣe bẹ́ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ò ní finú wínú kọ́ ìyẹ̀wọ̀ ọjọ́ ń dá ṣùgbọ́n wá rí o irú ẹni bẹ́ẹ̀ ọ gbọ́dọ̀ jẹ́ ẹ̀jẹ̀ rẹ tàbí ẹni tó súnmọ́ tó pé bí ìgbádùn owó ìbádé yóò máa sàn ní ọ̀dọ̀ rẹ títí tọdún mẹ́rin ó fi kú ṣùgbọ́n ọjọ́ òní tó ti kọ́ lẹ̀ tọdún mẹ́rin bá ti wá pé ọ̀rọ̀ àgbà ọ máa ju nǹkan rẹ lọ ọgbọ́n tí mo wí ojú bá yẹjú kó wọ́n yẹ. Rámọ̀kẹ́. ọ̀rọ̀ kan máa ń tawọ́ ta sẹ́ńkùn yìí mo sì fẹ́ sọ fún ọ. ẹ ṣáà wò ọ̀rọ̀ ṣáà kí n tóbi títí káfọ̀ rẹ bù ẹnu láàfin sọ ìdí tá a sì fi jókòó náà láì jókòó. ò ṣe ọ̀rọ̀ kọta wa lè kí ló ṣe wọ́n. nǹkan kan ò ṣe wọ́n ṣùgbọ́n sóòrán ti. So àwo ajé tí bàbá wa ṣe kí wọn tó kú. bẹ́ẹ̀ni. ọmọ pé káwo tó láǹfààní àti lò ọdẹ yìí ọdún mẹ́rin sísìn mo wá wò pé kọpa wálé tá a ṣe nǹkan kan fún tí ń ṣe wá lóore débi pé sí ṣọ́ọ̀pù fún wa tá a bá gbérú orí bá ń fún tó náà lọ́ọ̀ fọdún mẹ́rin lò tí kọpa wálé bá dolówó tán yóò ṣe jù báyìí lọ fún wa o. <laughs> ẹ̀gbọ́n mi. ọ̀dà gbogbo ń sọ lórí kọpa wálé òun ṣe rọ o àmọ́ ṣé ẹ tún ti gbàgbé òwe yorùbá ni. tọ́ni tó bá fẹ́ mọ ìwà tálákà jí ó lówó lọ́wọ́ ná ọlá tiwa ká gbé e fún un mi ò fọwọ́ sí o. àbúrò yorùbá tó sọ wípé ká tó mọ̀ wá tálákà ó dìgbò bá ń bẹ̀ lọ àwọn náà wọ́n tún lọ tí abọ́ tí wọ́n ní orí lórí wọ́tọ̀ kí á ṣe é. ó kúkú wà lọ́dọ̀ olúwo tọ́jú rẹ̀ bàbá wa ni kò sí nǹkan kan bẹ́ẹ̀ kí á pé ebúgbé bẹ́ẹ̀ mẹ́rin náà ní èlò. kèé rí bẹ́ẹ̀ mọ́ èrò o. wa lè ṣe èèyàn bẹ́ẹ̀ kọ̀pá wa lè ṣe èèyàn bẹ́ẹ̀ lè èèyàn bẹ́ẹ̀. ẹ̀gbọ́n mi ẹ tún rò ẹ rò dáadáa. mo ti rò. ẹ ti rò. mo ti rò. eléyìí tá a bá bọ̀dá kan múlẹ̀ a lè sùn akọrí ibì kan náà o ẹ̀yin ò dúró èmi ò máa lọ ni o pẹ̀lú eré ní tá a fẹ́ gbàgbà lọ́wọ́ wọn. nígbà mi bá dúró tí wọ́n lọ kí wọ́n lọ sí ni ṣebí dúkìá wa jọ la fẹ́ gbà á jọ dúró báyìí tí wọ́n èdè ni. Ah. ẹ tún rí ìyún lọ o ah, ah, ẹ káàbọ̀. báwo ni. dáadáa ni. ẹ wọlé ni. a ti wọlé tẹ́lẹ̀ ǹgbà tá a bá yín ni làwa rò wípé tó ká máa lọ o tó ń tẹnu náà lẹ́dí o. ẹ bá mi lé ẹ wá fẹ́ máa lọ ẹ lè pagó mi. mọ̀rọ̀ ẹ̀gbọ́n mi èyí tanná sọ́bẹ̀ láàárọ̀ yìí ló nu omi. ẹ má dà lóhùn oje nítorí orí kọ́ ló wí ń bẹ̀ ni. ó dà ẹ kò burú ẹ e ẹ wo a padà wọlé náà ṣùgbọ́n wa èyí tí sàwọ́ ajé ti ń ẹ jẹ́ aṣọ eh. lẹ́ẹ̀kan náà àbí kákú sọ ká gbé káká e, mọ́ lẹ́ẹ̀kan náà. ẹ kò ń ṣe wípé ó wà nulẹ̀ kò ń ṣe inú yẹ̀wò mi ló wà ibi tó wà kò ń ṣe ibi tá a kàn lè kú gírì ọ̀dọ̀ fágbèmí ló wà èmi nìkan náà mo dẹ̀ lè pè é wípé fágbèmí o mò ń bọ̀ wá gba àwọ̀ ajé o àbí kò sì ṣe pé mo sọ fún tẹ́lẹ̀. ọlọ́run ti ẹ̀ wá ṣeun ẹ kú rí sọ àmọ́ orí fóònù ẹ̀gbọ́n mi ni ò sí káàdì ń bẹ̀ ó ṣe dáadáa pé owó wà lọ́dọ̀ ti yín. má dáa má rè ẹ jáwé lórí ọkẹ́ ẹ pé kẹ́ ẹ pé lálẹ́ yìí náà làwọn á gbé bí a bá rí ibi ni bí ìwọlẹ̀ ọ̀dọ̀ yóò lówó ẹ kò burú ẹ jẹ́ pé àgbà tí ò ṣe pé. ọ̀pá wáyé ṣẹ́rí tó jẹ́ kí n pè ní kí mo fẹ́ sọ̀rọ̀ yìí fún yín àwọn àgbàlagbà bọ̀ wọ́n lóore lóore wọ́tọ̀ ṣé ẹ rí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ fún yín lónìí ìwà tẹ̀wù ló jẹ́ ìfẹ́ sọ mm. torí ìwà rẹ̀ ìní máa yọ bì lápò ìwà kejì náà ní máa yọ ọfà nú apò mm. ìwà tiyín dà kọ̀pá wálé tá a bá nírú yín mẹ́ta nínú ìlú wa yìí ìlú wa yóò gòkè jù báyìí lọ. <laughs> ṣàròrà máa yìn mí. Ah, kò rí bẹ́ẹ̀ bíjọba lẹ wá sí tẹ́ ń ṣe tẹrú tọmọ wa lóore eh. táwa náà bá wá lóore kan tá a lè ṣe fún yín ó yẹ ká ṣe é. Mm. Ah, ẹ ṣe gan ẹ ṣe gan ẹ ṣe gan ah, kí ni mo fẹ́ ṣe ètò kí n ṣe oore náà lọ. Mm. Eh, ọlọ́run dẹ́yìn lẹ́dàá tọ́mọ ni àwọn ìran mẹ́ta kan bẹ́ẹ̀ wọn ò fi ibi san bi wọn ò fi oore san re wọn sì tún fi ire san ibi ṣùgbọ́n yìí ẹ fi ire ẹ tún fi san ibi ẹ jẹ́ ká fi àtótó nu ilẹ̀. bàbá mi níṣẹ́ kan tí wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ ni àgọ́ ajé ni àtọlẹ̀dọ́lẹ̀ là máa ń pè bẹ́ẹ̀ ni tí bá bẹ lọ́dún yìí yóò gbé síbì kan nínú yàrá rẹ̀ nínú ẹ mọ̀ pé gun ilé mẹ́rin níbẹ̀ igun mẹ́rin nílé ní ẹ wàá gbé síbì kan tẹ́ ẹ mọ̀ pé ojú méjì ò ní máa rí yàtọ̀ fẹ́yìn. ṣé ẹ rí àwo adé yìí kò sí bó bá ti wà lọ́dọ̀ yìí yóò mọ̀ pàjẹ́ wa ni yóò mọ̀ pòwó wa ni nígbà tá a bẹ̀ rí ọdún kan sọ́dún kẹta ẹ ti di olówó gbogbo àgbáńlá ayé yìí. tẹ́ ẹ bá sí àwo adé yìí iye owó tẹ́ ẹ bá pè ní ọwọ́ àmì. ṣé kí n ṣe oògùn owó. kì í ṣe oògùn owó wọn bá bá wa ní máa ṣe tó bá jẹ́ oògùn owó ni kò sẹ́ni tí ò lè lò ṣùgbọ́n eléyìí ó léèyàn tó gbọ́dọ̀ lò. nígbà jẹ́ pé bàbá mi ló ṣe èmi ò tí ì láǹfààní àti máa lò ó di ẹ̀yìn ọdún mẹ́rin kí n tó láǹfààní ẹ̀ mo wá wò pé ọdún mẹ́rin yìí ìgbà tí ọ̀bẹ pé kí n gbé fún kọpa wálé kí wọ́n máa lọ́ọ́ lò ọdún mẹ́rin tẹ́yìn bá fi lóhùn ó ń pé báyìí ìlú sì wá gba nǹkan mi padà. ó fẹ́ pẹ̀tù kí ni mo ṣe tí mo fi deserve pé kò gbé irú bẹ́ẹ̀ yẹn fún mi. ẹ̀gbọ́n kan wálé. ọ̀rẹ́ wálé ẹ̀ mọ iye ara yín ẹ̀yin tó kó tẹ́ ẹ bá rí èèyàn báyìí tójú rẹ̀ pọ́n ẹ ti mọ̀ pé bí ní ń pa boko owó tẹ ìjẹ́ ńlá pò ẹ fún ẹ ra aṣọ fẹ́ lòmíì nínú ìlú wa yìí táwa náà bá wá lóore tó yá sí yín sí ò yá sí yín ni. torí ẹ ló ṣe fi pé kò gbé àdúrò bẹ́ẹ̀ yẹn fún mi. oore lórí wọ́tọ̀. ọ̀pá gbé fún mi títí láéláé kí n máa lò. kí n lò fún ọdún mẹ́rin. bẹ́ẹ̀ni. lẹ́yìn ọdún mẹ́rin yẹn kọ́. èmi ò wá gba nǹkan mi padà. àmẹ́yìn ó ti lówó bíi ṣẹ̀kẹ̀rẹ̀ ẹ ti di bọ̀rọ̀kìn ní olówó. <laughs> kò sí wàhálà kò sí kò sí problem pẹ̀lú yẹn so kí n lò fún ọdún mẹ́rin tí máa lówó gan. máa lówó gan. ká ah, ah, mo lè fi yín wé ná láàrin ọdún kejì sí kẹta. Oh! gbogbo àgbálá àgbálá ayé ọmọ yìí lólówó. kò sí pọ́ńpẹ́ máa máa máa ṣe. ẹ àmọ́ kọpa wáyé ẹ wá dákun ẹ má fòrè sú mi ṣe o. ayi lẹ́yìn ọdún mẹ́rin ẹ̀ dá padà. kò ju bẹ́ẹ̀ náà lọ ẹ̀ ń bọ̀ bí <laughs> n bá gbé bí n bá gbé èdè fún yín kẹ́ ẹ wá tó lọ á tẹ́sítì ẹ̀ wò ń dí àwò níwàá nìkẹ́ sọ iye owó tẹ́ ẹ bá fẹ́ ń tá a bá bá ń bẹ ẹ má pè mí kúnlé gbọ́. mo dòdò mo bọ́ọ̀lù ìbáfúnni. àníwò tó bẹ̀ fi wọ́n ti wọ́n ti àti ṣọ́ọ̀bù ẹ ìkọ́jú ẹdẹ́bẹ̀ fi wọ́n bá ní sí. ẹgbẹ́nu lọ jàre ṣé ọ̀nà jẹ́lẹ̀ nìkan lẹ rí ni ebi nǹkan tó yá fi là àwọn ajé ẹ̀yìn náà lẹ gbé tọrọ mo gbé tọrọ kínní ebo orí lórí wọ́tọ̀ orí musi tọ́lọ̀ bá ni ní wípé kí kọfà wálé ọ̀sán ọ́ di ibi mọ́ mi lọ elédùnmarì ó fi kọfà wálé bí ọba wà. Hmm nígbà ẹ sọ̀rọ̀ máa èmi ajẹ́mọ̀pọ̀ ọpọlọ ọmọ ekele ìsọ̀rọ̀ ni tí mo lọ gbàǹgbọ̀ ọpọlọ àgbàlagbà ó lájọ́ ń jìyẹ ní ìsìn. ọkọ ọkùnrin tó sọ èmi fapọ ẹnu mi kì í sọ̀rọ̀ ṣé mo jẹ mo jẹ dé. kúnlẹ̀ bò ní ah. ṣe ti rí ṣe ti rí. mo ní ẹ ti ṣọ́ọ̀pù hùn mo ti fẹ́ bá a lọ. ìyún nọ́mbà yín sọ. ẹ jẹ́ ṣe ti rí kọ́ba wọlé àbí kílẹ̀ ń porúkọ ẹ̀. Ah. kò sí ìtàn rí yanjú nu gbogbo ẹ. mo ti wá wọn lọ mo sì ti dọ́dọ̀ gbogbo àwọn ọ̀rẹ́ wọn àtàn tí wọ́n jọ ṣe tíṣà tí wọ́n jẹ́ kọ́pà wọ́n làwọn ò rí wọn mọ́ pé wọ́n ní wọ́n ti change láì wọn àwọn ń pè kọ̀ lọ ọkùnrin kan tí mo sì tún rí ó ní sí mo mọ sẹ́ọ̀nì ìmú wọn káwọn èèwà wọn mo lé mi ọ̀mọ́ ìjọba tó sì ní wọ́n wá sí kọ́pà yìí wọn mọ bí wọ́n sì dọ́dọ̀ wọn tí wọ́n èbèrè mi ò àwọn mọ́ o bó ṣe ń tẹ́wọ́ pẹ́tẹ́pẹ́ pẹ́tẹ́nu. dákun irú ọ̀rọ̀ wo ni jáde nígboro ẹ̀ náà. kí ló tó ń sọ̀rọ̀ bí arọ̀bọ báyìí ibi kí ló tó ń sọ̀rọ̀ bí ọmọ ọwọ́ ah! wà lọ òòrí ìgbà gíga máa ń sọ̀rọ̀ èyí ah! wà ní ẹ ò lè fẹ̀mí ẹ wa dákun ṣé o mọ̀ tún mọ nǹkan tó ń sọ ìgbà ajé lódìdí lẹ́ni tó kàn mọ̀ lójú títì tó sì gbé ó sì gbé fún kó o máa ṣoríire kẹ́yìn wá máa rùn pa nǹkan táwọn sọ yìí ló máa sọ bàbá yín di èrò ọ̀run lórí kẹ́lẹ̀ là kẹ́lẹ̀ lu tó bá fẹ́ mí rẹ wá ṣó burú jù ẹ wá jókòó níwọ̀ náà èló lẹ́ ń pa ṣọ̀pọ̀ èmi ò mọ ìwọ̀nba ni mo lè ṣe o ẹ̀yin wọn bá ní mo ti gbìyànjú tọ̀dọ̀ mi nǹkan tí bàbá yín ní kí n ṣe mo ti ṣe fún yín nǹkan tó wá kù ọwọ́ ti yín ni ah. èmi lẹ ẹ wọn náà wàá rí lóbìnrin wá nǹkan ọbẹ̀. kátì ẹ̀ wá sọ wípé òye òun kò gbọ́rọ̀ tí mò ń sọ lọ́jọ́ kìnínní àná làlákàyè tiẹ̀ náà tún débẹ̀ nígbà tí mò ń sọ fún ẹ pé ẹni o bá fọkàn tán òun ni kò gbé fún ah, ẹni ọ̀rẹ́ dàrú mọ́mọ́ bínú ẹni abínibí ń dání hmm. láì ṣèbejì àwọn ìbejì kan ń dára wọn abẹ́lẹ̀ ń tà sí ẹni tó kàn pàdé lẹ́sẹ̀ ìgbèjì lẹ́sẹ̀ títì ó wá gbé igbá dé ó gbé e fún kó o máa ṣoríire lọ kẹ́yìn wá máa rùn pa àbí ó wá wùyìn ẹ wá bó bá sì wùyìn ẹ má wá tọrọ kọ́pọ̀ tí mo bá ń rí màmá fi ránṣẹ́. kúnlẹ̀ àyàfi tó bá ti pé ìdí ni mo ṣe lókun wá lè pé oore ni mo ṣe kọ́ wálé gbogbo ibi tó bá wà ilé ọmọ gbóná mọ́. ìdí òsì wọn ní gbóná mọ́ yín tẹ̀dí agbọ́rọ̀. Ah! mo dáràn mo dáràn bàbá ẹ gbà mí ó òṣògùn owó ohun tó ṣe ló sọ yìí ẹ jọ ẹ gbà mí ẹ ṣàánú mi ẹ ẹ rà mí kalẹ̀. èmi wọn ní ọ̀sán sí ní kankan láàrin yín ọ̀dẹ bàbá aláwo ló pè mí èmi yàtọ̀ sáwọn aláwo tí wọ́n fẹ́ wọ́n bà mí ìbọn ìtì parí ni wọ́n sọ iṣẹ́ tó rí gbéra mi ni mò ń jẹ́ ọ̀nà tẹ́lẹ̀ náà fún mi ni wọ́n tọ̀ wọn ṣàgbẹ́ kúrò nínú agbo wọn mẹ́nu ọ̀nà bẹ̀ tó pọ̀ jù nígbà tí wọ́n ti wá lu àpò ọ̀la ṣé wọ́n dá padà. ó gbọ́ ó ò dá padà. ẹ̀yin gangan làìdá tí ń wọnú èèyàn tí a fi máa pín yàn láláìdá sóye kó rí ọdún orí pé àti èrè yín wá gbàgbé láti ọdún márùn sẹ́yìn tí mo ti sọ fún yín pẹ́ẹ́dún mẹ́rin màá wá gba nǹkan mi ẹ wá sán lọ bí orí tí yẹn sáǹgì ẹ bá ń gbàgbọ́ ọ̀la mi. kúnlẹ̀ má bínú sí i. mo bínú mo bínú ẹ má sọ pé má bínú eyín tí ẹ ní ìfẹ́ gbọ́ kí má bínú lórí kíni kí má bínú èmi wáyé ìyá ni ebi gbogbo àrà ń dá ń gbọ́. tó bá ṣe jù báyìí lọ ọlọ́run ti gbà máa gbé padà fún ọ máa gbé fún ẹ̀mí kọ́ mo ní. etí mo fẹ́ gbọ́ náà nù ọ̀ya níbi ọba wà mo fẹ́ gbìn mo fẹ́ gbìn. ṣe sùúrù ṣe sùúrù sórí táṣe wá ń sìn alẹ́ tìlẹ̀ so nǹkan tí mo rò ni pé jẹ́ kí lọ́ọ̀jì mo sùn tẹ. èmi èmi là lẹ́lẹ́ alẹ́ ilé kan mo jọ ọmọ rìn ìwọ̀n òsùn ọ̀tẹ́ ẹ bá ń gbàgbọ́ mi ní ìsùn ọ̀tẹ́. gírágírá ipò ọkọ̀ ní sùúrù àṣé mo bá ìjà ni mo ti gbà onímọ̀ fún ẹ ẹ sókè tó ń pariwo mo mọ̀ pé mi mo fi mi mo ṣàìdá ó yẹ kí n ti fún ẹ láti four years mo dẹ̀ lo márùn-ún bẹ́ẹ̀ má bínú nísìnyí o máa lọ sùn sóòtẹ́ tó bá ti dàárọ̀ la máa gbé ẹ lọ síbi tó wà má dẹ̀ gbé nǹkan ẹ fún ẹ tí yóò sí tòsí. kò sí tòsí náà ilẹ̀ náà ti ṣú mi lè máa drive lálẹ́ tó bá pé tó bá dé àwọn olè bá ká wa mọ́nà nǹkan. ẹ ẹ ṣé tún yẹ ká ẹ máa lo nítorí fún mi ṣé ṣé mo lè jẹ̀bi lórí nǹkan mi ni. má bínú ìwọ ló ní má bínú. nítorí ti ṣe sẹ́yìn lẹ́ ń jọlá èmi ìsalára e àbárámòrè ni yìí ti bójú yín jẹ́ máa bínú ṣùtìgbọ́ ẹ eh. ṣe sùúrù ẹ eh, tó bá ti dàárọ̀ là fúnra mi báyìí máa gbé lóòtẹ́ẹ̀lì yẹn tí wàá dé gbé lọ síbi tó wà ó bá tún. èmi ò mọwọ́ òtẹ́ẹ̀lì lọ o. ṣé mi ò yẹ kó máa bèrè yẹn lọ́wọ́ mi ni èmi máa ṣètò gbogbo yẹn máa bínú. nra mọ́gbà ẹ̀jì bá ẹ̀yin tẹ́ ẹ dáa tẹ́lẹ̀ ń bọ̀ wá lóòtẹ́ẹ̀lì wá ńlọsùn ọba ti dàárọ̀ ẹ̀dẹ́ mi gbẹ́ dúkìá mi o. ẹni fún amọ̀ wá gbé lóòtẹ́ẹ̀lì yẹn hmm ronú mọ́. yes ma. rẹ́rìn. rẹ́rìn. mo ti kálá. rẹ́rìn. mo ti sanjú. rẹ́rìn. ọ̀rọ̀ <laughs> dàgbẹ́ kóra yín sọ wọn jẹ bẹ́ẹ̀ bá wúwa ẹ̀dá tán máa gbé yàn rẹ. Ah, um, ẹ̀gbọ́n ẹ má bínú pé mi ò yọjú sí pé mi ìjẹ́kẹ́ wá sílé mi wá sùn mi sọ fún ìyàwó mi pé a máa gbàlejò ni ṣẹgbẹ́ má bínú ẹ pé ń bínú gan-an má bínú. mi ò bínú mi ì bínú mọ́ ẹ àà n tó lè mú mi bínú lẹ̀tọ́ mi ẹ̀tọ́ mi lẹ sì ti fẹ́ gbé lé mi lórí èmi ní ògbé ń bọ̀ wàásù lé yìí mm, mm, mm. ah, ah, ẹ̀gbọ́n nǹkan. ẹ má bínú ṣe ti gbọ́ ah, eh, hòtẹ́ẹ̀lì tí mo gbé ń sẹ́ ó ṣàwà òkè. àwọn àpà àwọn àpà. ó sì wà rà eh, má bínú ṣe bọ́. ṣẹwà òkè ṣẹwà òkè mm-hmm. eh, bóyá kẹ bọ́lẹ̀ kẹ ṣe bẹ́ẹ̀ mo ti ṣílẹ̀kùn. Imam Ali àkútúkútú ẹ̀ lọ́lọ́run tó máa kú sílùú wáyé bastard mo fẹ́ gba akọ tó fún mi wọ́n gbà lọ́wọ́ mi. lójú ọ Ọláwálé Ọláwálé bàbá ẹjọ ìṣàánú mi bí tọrọ mi dé ọmọ mi gbọ́dọ̀ kú bàbá ẹjọ ẹ ṣàgbà mi ẹjọ ẹjọ ẹ má jẹ́ kó kú ẹyọkọ ṣoṣo tí mo wọ lójú nìyẹn ẹjọ ẹjọ. ọmọ yẹn ọmọ ẹ wo bí ìyá wa eléyìí náà kọ gbogbo àwọn tó kù lọ́gbọ́n ìfẹ́ bẹ́ẹ̀ yẹn bá sọ̀rọ̀ fún mi orin náà fi ń sọ̀rọ̀ èyí tó bá fún ní ìkàlẹ̀ yẹn bí sọ̀gà abẹ́ ẹ̀ fi kà sọ̀gà tí a rí ọ̀rẹ́ mi kúrà mí èmi náà ń lọ̀rẹ́ mi ọ̀dà lẹ́mọ̀ bí púpọ̀ nínú òkú ni títọ́ mọ́ ní sèyí nǹkan burúkú ló ṣe sẹ́mi gbọ́ nígbà ẹ̀wà bẹ́ẹ̀ ní sòkò tó wèrè lórí bọ́ọ̀lù ọ̀dẹ̀ tó fi ẹ̀kúlẹ̀ kúlẹ̀ mọ́lá eléyìí ni wọ́n ìlẹ̀jà Ọlọ́wálé. Ọlọ́wálé má ṣe bẹ́ẹ̀ ọlọ́wálé ọlọ́wálé ilé ní báwo sí ọ. gbogbo ẹ̀dá bàtà kẹta ẹjẹ má mi jókòó mi padà àfẹ́ kọ̀ọ̀kan tó gbogbo kú ni ká máa kó lọ. ìyàwó mi jọ má pa mí jọ kí lè rí ẹ ti máa kú. ibi tó ń fi gbégbé má gbé ibẹ̀ ló ń gbé òkú ẹ ló pé mi ààyè ẹ ò pé mi. Akínwá bá ti lọ bí ìbàdí rí mọ́ o. Ẹjọ́ torí Ọlọ́run ẹ má sunkún mọ́. Àjọ ìdáyé ni yóò. Ah, ó yẹ kí ló máa ṣe fíìmù yìí. Wọ́n bẹ ṣe ń display tẹ́ ẹ sunkún tẹ́ ẹ hàt wípé ọmọ yín kú gangan. Ọgbà tí a ò rí ẹnikẹ́ni tó ní ìdí. Tí a kò gbọ́dọ̀ sọ ọkọ àtìyàwó ìpọ̀, ẹ̀ẹ́ ká bọ́ sí pèlè. jẹ pọ̀ ń gbogbo ẹ̀ má jẹ ráìsì tán má tún lọ bọ ọbẹ̀ mi à ń tí wọ́n jẹ kù. ṣé ìjà wà ní kànga ni wọ́n gbé ṣe kó wọn síta eh. ìkan nu wọn ẹja ti yọjú ẹ. wọ́n lè já ṣe wà nù kànga tó fi ń jẹ tó ń jẹ ẹsẹ̀. ọba lára lọ́nà. a ní máa ṣá òun lọ́mọ yìí pọ́pọ́ fàṣàṣe kọ́ mọ́ jẹ ẹ pàtẹ́wọ́ àtàríwò fọ́mọ yìí. So here comes my bestie <laughs> ọmọláyọ̀ ẹni tó múnú mi dùn nìyẹn babalọ́lá ti má sọ fún ẹ Richard, ìgbọ́sọ̀wọ́ mi jẹ́ Babalọ́lá. múláyò ó máa pààyàn máa ní. mi ò pààyàn. àmọ́ dáná kí ló wá ṣe o gẹ̀rẹ́ sí wọn ni. yéku ṣé ẹni tó ló ń béèrè mi náà rẹ. àmọ́ tẹ bá ti dówó mọ́ ẹ gbọ́dọ̀ dá wa. ọjọ́ tẹ́gùn bá dalẹ̀ lásán sí kò lójú eégún ọjọ́ tí n bá wá dalẹ̀ kí n má rojú olórí. ẹ sọ̀rọ̀ ojú rórì. ṣé ìfẹ́ dalẹ̀ ni ẹ sọ̀rọ̀. ọjọ́ tí mo bá dalẹ̀ kí n má rìn ní ojú rórì. wàá bẹ́ẹ̀ gbọ́n ẹ̀ sí méjì kí ni tẹ́ fà. ẹ̀wọ́n náà mi ò rẹ́jì láti sọ ẹnìtì tí mo bá gbọ́ sí méjì tọ́lọ́kọ̀ gbà àwọn sọ̀kọ̀ tó ṣe fún mi. ayé ẹ̀ mọ nǹkan tí Dayọ̀ náà ṣe nà ó àtẹ́bí ẹ̀ pọ̀ nà ó. Can you imagine? àwọn ọmọ tí kì í ṣe wípé ọmọ ìyá ọ̀tọ̀ọ̀tọ̀ ni ìyá kan náà ni wọ́n èmi bàbá wọn náà ni mo jókòó yìí. tí mo bá sọ pé ojú ẹni láti máa kù sí ẹni ó wà láyé àwọn ọmọ ẹ ń yọ àtàwọn ń yọ̀bọ síra wọn inú ẹ̀dẹ̀ dùn. wọ́n á dé wípé wọ́n lọ fi àdá yẹn ṣe ara wọn kò ní jẹ́ ọ̀rọ̀ bàbá àtọmọ mọ́ o. ẹ̀rù ń bà mí o torí ilé ìtẹ́ ẹ̀gbọ́n ìdúró sunlé tí ò sàn kankan yìí ń dẹ́rù bà mí. kí wàá lè máa wojú mi tó máa sọ̀rọ̀ sí ní a ò pé ìmọ̀ àtútù tó yẹn náà. bá gíga wá ó bàjẹ́ o èmi wà ń bí mo jókòó àṣọ lórí ẹbí ó dẹ̀ dìde owó kàtọ́ mi aláàfin ni mi ò ṣe rí fí o mo pọ̀ lọkùnrin o. olórí ẹbí nǹkan tẹ ṣe ń sìn ẹ má bà mí tíra mọ. ọmọ ọdún bẹ́ẹ̀ wọ́n fi ṣe láti nà ọ́ ẹni láti sọ̀rọ̀ ẹni rẹ̀. yóò ní dá yóò ní dá jẹ́jẹ́jẹ́ o jẹ́jẹ́ o ẹ ṣayé jẹ́jẹ́ ayé ò gbà gíragíra gíragíra gíragíra ẹ ṣayé jẹ́jẹ́ ohun àfẹsọ̀mú kì í bàjẹ́ o Mr Mechanic ohun àfagbára kákákáká mú lónìí ní lára o. oh jẹ́ Mr Mechanic. jẹ́jẹ́ o jẹ́jẹ́ o jẹ́jẹ́ jẹ́jẹ́ o Mr Mechanic o jẹ́jẹ́ o ẹni òbí mo rí jẹ́jẹ́ o ìmáyé sọmọ láriwo jẹ́jẹ́ o Mr Mechanic jẹ́jẹ́ jẹ́jẹ́ o torí bó ti ń dùn ọmọ ẹ̀yẹ bẹ́ẹ̀ ló ń dán ọmọ ènìyàn jẹ́jẹ́ o kí la gbé kí lẹ́jù gan-an jẹ́jẹ́ o ẹ̀ṣà yẹ jẹ́jẹ́ jẹ́jẹ́ o ajá ti àwọn jẹ́jẹ́ o òrùfo lọ́gbọ́n jẹ́jẹ́ o ta lọ́gùn yóò fún yín náà tónítọ́bẹ̀ òṣòro abúni òjò abẹ̀rín abẹ̀rín yóò dẹ̀mẹ̀yìn ọ̀la o alára jẹ́ ọmọdún abiṣu tàbí igi àṣẹ ọ̀yọ́ kì í rògbà àfi múwámúwá múwámúwá wọ́n mú wá lápá ẹyẹlé ké ẹyẹlé ò mọ́ gbà ẹ bá ṣe jẹ́jẹ́jẹ́jẹ́jẹ́ o jẹ́jẹ́ o jẹ́jẹ́ o jẹ́jẹ́ jẹ́jẹ́ o Mr Mechanic o jẹ́jẹ́ o ẹni òbí mo rí jẹ́jẹ́ o ìmáyé sọmọ jẹ́jẹ́ o. Mr Mechanic jẹ́jẹ́ jẹ́jẹ́ o. Torí bó ti ń dùn ọmọ ẹgbẹ́ bẹ́ẹ̀ ló ń dán ọmọ ènìyàn jẹ́jẹ́ o. Kí la gbé kí lẹ jù gan o. o. Ẹ̀ṣà yẹ jẹ́jẹ́. Jẹ́jẹ́ o. Àájá ti àwọn. Jẹ́jẹ́ o.